وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته بارك الله فيكم ونفع الله بكم وزادنا وإياكم جميعا مزيد التوفيق والدوام السداد أي طيب، في اليوم إن شاء الله تعالى a máa tẹ̀síwájú níbi ìjókòó àti a máa ń sábà jókòó ní ọjọ́ ìní káàkiri ní barnáàmàjì yá ya talib al-ilm wa huwa barnáàmàjì ilmiyun shar'iyyun thaqafiyyun usbu'i ìjókòó ni alérò pín ká ọ̀rọ̀ ìmọ̀ tá a bá ti gbọ́ lẹ́nu àwọn àlùfáà tàbí tá a ka nínú tírà àwọn àlùfáà wa tí ó máa kó ọ̀rọ̀ ṣẹ̀ríà Islam sínú àwọn nǹkan tó bá jẹ́ ọ̀rọ̀ ọ̀làjú yóò máa kó sínú àti gbogbo àwọn nǹkan tí yóò bá máa ṣe wá láǹfààní táwa lérò pé yóò máa wáyé nǹkan lè kọ̀ sí ní gbogbo ọ̀sẹ̀. أطوال كل بالله بمنه وكرمه وحزه وفله أن يزيدني وإياكم جميعا علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء طيب انت عابد ليولني إن شاء الله أولا العوائق العشرة الماذا؟ العوائق العشرة العوائق العشرة العوائق العشرة عن طلب العلم عن طلب العلم العوائق العشرة عن طلب العلم àwọn dánàdánà mẹ́wàá tí ma ń dáni lọ́nà kú lójú ọ̀nà ìmà ayé ẹ̀kọ́ nínú àwọn àlàáwá ìpò yìí mélòó láti kọ́ mẹ́ mélòó مفقع ممتاز قد درسنا ستة منها درسنا ستة منها وواكو مينو بان جماعة أربعة وواكو ميني lẹ́ni bí ìdínlá àǹtọ̀ máa pa fẹ́ mú ìjì ọlẹ́mú mélòó láàrin àsìkò díẹ̀ wá tá a máa ń lò a bọ̀ wá sọ lọ́nà ọ̀rọ̀ tí kìí sí tọ́lọ́ta nábì ọlọ́mọdé aṣọ́ ọ̀rọ̀ ìní náà sọ bá ìpínlẹ̀ ṣe ọlọ́mọjà wọn sọ ogun tábà sọ ìwájú mọ̀ṣe lédè qala Allah qala rasuluhu qala sahaba العائق السابع العائق السابع لأن الدنيا لا máa ń kọ́ dí ní kúrò lójú ọ̀nà ìmọ̀ òun ní nǹkan pè ní atahasob ńgbọ́ atahasob méjì ni atahasob àti atahasob ńgbọ́ méjèèjì wọ̀nà ara wọn méjèèjì tó kí ni o nínú tí àlùfáà kan kásíra àwọn tí wọ́n kó wá ńlọ̀rọ̀ yíwá àtàhàzò kí ni mo fi ó ayọ̀à kí là ń tó bẹ́ẹ̀ nínú tọ́mọ tí ó mọ́ fi ń kó bára rẹ̀ lójú ọ̀nà mọ̀ oníkiri wà má fi kó bára rẹ̀ o má fi ṣe kí ni èmi náà sì má fi kó bára kiri náà lójú ọ̀nà ìmọ̀ ó ní àtàhàzò ó ní kọ́ gbé àwọn èèyàn kan kalẹ̀ tàbí rò rí kan kalẹ̀ àbáwọn àfá rẹ̀ kankanlẹ̀ gbogbo táwọn eléyìí bá ti sọ ọ̀rọ̀ lọ́wọ́ bá ti parí síbẹ̀ kò sí tẹ́lómí ilé sọ ọmọ láyé mọ́ ọ̀nígbà àárọ̀ nígbà nìkan kò bá dáa ẹni tí ò bá ti wá sọ orú ń tán sọ òun náà ọgbọ́n táàfà ti wá sọ ni ìwọ wá ń sọ eléyìí àtàrà bẹ́ẹ̀ ìkórìíra ẹni wọ́n wà bọ́ sí ọ lẹ́mìí ó sì lè jẹ́ kí ni náà lè sí ọ láǹfààní mà ẹni náà ó lè ṣe kí ni o ó lè sí ọ láǹfààní ìmọ̀ ìmọ̀ tó wá yẹ kọ́ ọkọ́ lásọ̀ rẹ̀ orí pé kò ti àgírí pẹ̀láwọn èèyàn kan tọrù pọ̀ bá ṣe torí pé kò ti àgírí pẹ̀láwọn àfáà kan tọrù pòun làwọn àfáà tiẹ̀ torí pé kò ti àgírí pẹ̀lú ròrí kan ọní tí ẹjọ́ bá ti gbà wọ́n náà ní tẹ̀lé mọ́ ọba ní gbogbo tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà àti ah, kí ni àníbi ẹ̀ ilé náà ń pè ní àtàhàzòb oníkọ́ ti ní ṣèzì àti láwọn ẹgbẹ́ ti ẹ àwọn lọ́wọ́ gbà pé ìjẹ́gbẹ́ wa bá sọ ó lọ́rọ̀ o kó dàbọ̀ ẹ̀ bá pẹ̀lú ayé lẹ́gbẹ́ kí ẹ̀ ṣeun ẹ̀gbẹ́ náà ni kódà kó wájẹ́ ìjọ tó wá ń ta ọgbà ah, àwọn ẹlẹ́gbẹ́ wọn ti jẹ́ bá ìsìláàmù jẹ́ nínú àwọn ẹlẹ́gbẹ́ ọ̀hún kí ni wọ́n náà ṣe ara wọn ni wọ́n náà àwárí kí ní ah, ọlọ́mọ́sàwà àṣàfáwà ilẹ̀sùn lórí wọ́n ti bá wa kó sínú àwọn àlàáwá ìkó làṣàrọ̀ kódà ìmọ̀ iye yẹn ló ti kó bá lójú ọ̀nà ìmọ̀ wà nílẹ̀ làájọ́ àì onígbé tọ́gbé lẹ́lẹ́kẹ̀ẹ́jọ àtẹ́lẹ́kẹ̀ẹ́jọ yìí méjèèjì láwọn àpapọ̀ ní òkúyè lẹ́yìn láti wá rí kí nǹkan ńlá ni nǹkan yìí ti wá lé ọgọ́rọ̀ àwọn èèyàn kú òǹbí tí ẹkọ́ ti ṣe àǹfààní ẹlòmíín bẹ torí inú ẹgbẹ́ tó wà ó wá ti ráfà kan pé àfà yìí sì mọ kí ó gan o ní tí mo lè kọ́ ń bẹ lọ́dọ̀ àfà yìí. mọ̀tò àfá yẹn kan láwọn àfá rẹ̀ wọ́n ní disagreement àfá yóò bá torí bẹ́ẹ̀ kò wá nílọ rẹ̀ kí ó lọ́dọ̀ àfá mọ́ orí ilé tó yẹ kó wá ṣe látara àmọ́ yóò bá hàn ara rẹ̀ ó ṣe kí ni ọgbọ́n táfà wà yíwí الكبرى التحزب الذي ضرب أصلابه fi sufufi ba'di shababina Allahul musta'an wọ́n ni wàhálà ní ìṣẹ́ nínú àgbákò ńlá nínú wàhálà tààrí tó tóbi jùlọ ó ní àwa tiwa àwa ẹgbẹ́ wa àwọn èèyàn wa àwọn àfáà wa àwa àwa tó ṣe pé ó ti wá dá wàhálà alẹ́ sáàárín àwọn ọ̀dọ́ pé àwọn ẹlòmí òwúlẹ̀ pé láwọn pé ẹgbẹ́ kí ní kàdá ìlà ń ṣe àmọ́ àwọn gan mọ̀ pé àwa ara wa rèé ẹ bá pé àwọn eléyìí náà sí làwọn náà ẹgbẹ́ kan ni wọ́n àwọn náà wà gbogbo pé gbogbo ẹni tí ò bá ti gba tiwa òsì àgbákò àwọn ìjà wákò lè dùn yìí kódà gbogbo ẹni tí ò bá ti gba iwo ni wọ́n ti wo àgbákò ni wọ́n lágbákò fúra sí kò tí wọ́n bì albayanu wàdá kíní ìwà máa ń kó bá ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ afáwà bẹ́ sọ̀rọ̀ kan fún wa ẹni àyíkámà yusbihu talibul ilmi mutahazziban wọ́n ní tọ́tọ́ máa kí wá ti lọ rèé lẹ́ra ẹ̀ mẹ́jọ kan tọ́ ti lẹ́ra ẹ máwọn èèyàn kan sí àfi táwọn ẹni yìí bá wí àfi táwọn àfá yìí bá sọ èèwọ̀n ọmọ tí ó wọ ní bá wí o ọmọ tí ó làwọn àwọn àfá náà kà ìwọ́n ń ka ọ̀rọ̀ àwọn àfá fún ọ ṣáńdọ́ tó máa ṣe láti bí mutahaziban tó ti pé àwọn ẹgbẹ́ ti wá ń tán wì ní àwọn àfa wá ń tán wì ní àwọn ìjọ wá ń tán wì ní ẹni tó mọ tó wá ilé ti dì bẹ́ẹ̀ ẹni tí ò bá ti wá gba tó wù yí àwa náà nígbà tí ẹ̀ ta innahu yufni nafsahu fi munaqashati al-ahzab al-ukhra wal-munadalati al-hizb alladhi yantami ilayhi wọ́n ní sọ́mọ́ tí ò ní ó padà bí dìtì

àwọn ìlú bá ti wá wá ìṣẹ́ tí wọ́n àwọn yìí náà nìkan nìkanjẹ́ àwọn náà kà tún mú àṣìṣe àwọn ìjẹ́ tí ẹ̀ náà wá ní nǹkan ni ó tún wá ti lọ bí pé wàlùmọ̀nà bọ́lá ti àná ìzìbì ìlẹ́rí kẹntẹ́mí ilé yóò tún wá bízì lẹ́lẹ́kejì sí pé a ìṣẹ́ tó sọ pa àwọn àfá àti wa náà níbẹ̀ yóò tún wá dìfẹ́ndà àfá àti wọn náà òun ó mọ wá ti ṣe àwọn àfá opposition yóò sì mọ dìfẹ́ndì àwọn àfá tiẹ̀ ayẹ ìṣẹ́gbìlú àmìsọ́làbìlẹ̀ ẹ̀yìn ìkan ni ò wá ní jó ráyé mọ̀mọ́ ò wá ní wá mọ̀mọ́ ẹni tí ò bá ti wá wá mọ̀mọ́ wàyẹ̀ sọ́rì fún àǹtà ṣéèlì yóò kú lójú ọ̀nà bá a fi ń kó mọ̀jọ wàyẹ̀ dé ẹmúrò ìṣẹ̀mí rẹ̀ ó wá wé sí ìdánù bẹ́ẹ̀ na lòhùjú mi wà dé ha wàyẹ̀ dé ẹmúrò hù bẹ́ẹ̀ na lòhùjú mi wọ́n ní gbogbo láìpẹ́ ìṣẹ́mí ìṣẹ́mí ìṣẹ́mí pé alòhùjú wà fún àwọn yóò àdìfá ó ti fẹ́ ìyàwó ọjọ́ díẹ̀ ìmọ̀ òun lẹ̀ ní wa mọ́ kò ní wá mọ̀mọ́ kò ní ráyè kódà kò ní wulẹ̀ ká sílà tó jọmọ́ lọ́wọ́ ní sókù sílà tí ó mọ̀ kà sílà wo ló bá àwọn ẹgbẹ́ òun wí sílà wo dẹ̀ ló jẹ́ dìfẹ́ǹdì àwọn iṣẹ́ òmọ̀ wá sínú. ẹ̀yà kan bèèrè adina masala nípa àlùwàlá èdè lọ́wọ́ rẹ̀ wàhálà dé adina masala a bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ọ̀rọ̀ àkìlà àkìlà ti kariwo náà èdè rẹ̀ lọ́wọ́ rẹ̀ yẹ́ ọmọ ilé ìnáná ó sì ń dáwọn èèyàn fa wàhálà tó ń fa yìí usulul ilm ìdápadà sínú usulul ilm wàhálà òde sọ́dọ̀wọ́ tí ariwo tí ń pa ìwìrìwìrì ìmọ̀ ìwòrẹ̀ bá pariwo wọ́n kàn láǹfààní àti ìpínlẹ̀ òkú tó wọ́n ní ìrẹ́ta àti ìbùkún báyìí lẹ́sìn ọ̀rọ̀ táwọn sọ ohun láti gbogbo ohun táwọn sọ ohun lẹ̀ láàjọ mọ́ mẹ́rin wá rèsìn wọ́n ní pé wàhálà òde ìgbàyànù wa dẹ́ a ní kíní yìí kíní mọ́ ń dálẹ̀ fún àwọn èèyàn jẹ́ mọ́ wàhálà ni wàhálà ni ma dálẹ̀ fọmọ tí ó mọ́ bá wọn ṣẹgbẹ́ o mọ́ bá wọn ṣe kí ni ọ̀nà méjì làwọn èèyàn fi ń ṣẹgbẹ́ nìsín àwọn èèyàn ṣẹgbẹ́ láti front door tó lọ bá àwọn ẹlẹ́gbẹ́ kámúráwọ̀ yóò polówó ẹgbẹ́ tó bí àwa ń ṣẹgbẹ́ o ó sì lọ́bẹ̀ èrò lẹ́ gba fọ́ọ̀mù àìṣẹ́ owó gba ọ̀tọ́ ni èmi náà fẹ́ rẹ́jísà yóò sì rẹ́jísà ara rẹ̀ yóò ṣe kí ni yóò rẹ́jísà ara rẹ̀ nígbà ó bá rẹ́jí sára rẹ̀ kan sínú ẹgbẹ́ yóò kó kọlẹ̀ yóò kọ gbogbo ẹ̀ gbogbo àdírẹ́sì rẹ̀ àdírẹ́sì ìyàwó rẹ̀ ìbọn ló kù sí ó mọ kọ̀ǹtò lé ayé rẹ̀ nu. ìyí òun wọ ẹgbẹ́ láti bọnu front. àwọn kan wá ń bẹ náà nísìnyí ẹgbẹ́ tó jìjì tó bá kalẹ̀ nínú ìrọmọ kéwú bíi tèmi ìrọmọ kéwú ọgbọ́n mi wọ̀ náà kò tẹ́tí dáadáa rẹ dáadáa o àwọn èèyàn tó ti wá wọ ẹgbẹ́ náà nísìnyí láti back door àwọn yóò hàn ní fọ́nfọ́ọ̀mù ó dà wọ́n tún tako pé ẹ̀yìn yẹn gbọ́dọ̀ ṣẹgbẹ́ o àmọ́ ẹ̀ gbọ́dọ̀ ṣẹgbẹ́ náà ń wí ẹ mọ́ ṣẹgbẹ́ ẹgbẹ́ tẹ́ gba fọ́ọ̀mù ni wọ́n á bá wa ṣẹgbẹ́ tó ní gba fọ́ọ̀mù. ọwọ́ ara wọn yìí náà àwọn ló kóra wọn jọ wọ́n ti pé sọ́wọ́n fẹ́ kára wọn ìkaná ni wọ́n kára wọn ṣé ó kìnnìkan kìnnìkan ṣé ó kìnnìkan kìnnìkan kùsáàsì kìnnìkan kìnnìkan kùsáàsì kìnnìkan kìnnìkan wọ́n bá kára wọn tó lè má jù ẹ́ fà lọ ọmọ tó kára ọgbọ̀n ẹ̀ ọwọ́ amúrúwà ìkọwà náà ṣe kìíní kan ọdún wọn lè mọ́ ju mẹ́fà lọ ọmọ kára wọn ọ lè mọ́ ju ẹ̀jọ lọ ó wà láwọn méjì ẹ̀jọ ohun nǹkan ọ̀rọ̀ bá wá rí lọ́rọ̀ ọ̀gbọ́ tí wọ́n mi ìdájú wá sọ nǹkan ní ọdíkínú ọ̀nà àgbákò ọkùnrin ní àgbákò ni àwọn ẹlẹ́gbẹ́ mi tó láwọn yóò náà ní ọmọ kéwú tí wọ́n ń wá ìmọ̀ má ṣe gbé méjèèjì yìí o má ṣe kí ni má gbéra rẹ tí kò àtàkà má sì gbéra rẹ tí kò dìfẹ́ńtà má jẹ́ kankan nu méjèèjì ó ní gbogbo wá wo kí tí ń ṣẹlẹ̀ nísìnyí kí tó kù táwọn èèyàn jẹ́ ni pé ẹlòmíì òun ni àtàkà òun náà sì ní dìfẹ́ńtà níbo ní tí ń jẹ́ àtàkà wá sí àtàkà àwọn tí ó máa jẹ́ dìfẹ́ndà wọ́n jẹ́ dìfẹ́ndà àwọn ẹ̀kẹ́ lè mọ́ kó kan wọn lẹ́gbẹ́ àwọn àpá àti ẹ̀ ẹlòmí mọ̀ pé tó ń ṣe rèé ẹlòmí ó sì mọ̀ pé tó ń ṣe nù àmọ́ bí kíkàn wá ní pé nínú làwà ẹ̀ka ń tọ́lá bí lẹ́nu tó mọ́ ń kó bí ẹ̀ lójú ọ̀nà mọ̀ ó mú kaba yìí má àkáàtì àwọn èèyàn kan Àwọn àwọn ẹgbẹ́ tó bá ẹgbẹ́ ìyàwó ẹlẹ́gbẹ́ àwọn inú, eléyìí ló dáa eléyìí ìṣojú ọ̀nà eléyìí òjò wọ́dà nẹ́bì àdádálẹ̀ rèé ẹtí mi ráhùn ráhùn pẹ̀lú ìtẹ́ṣẹ́ ìdálẹ́ ẹgbẹ́ akẹ́kẹ̀ẹ́jọ́ ìyá aládádálẹ̀ ní lọ́jọ́ òwúrọ̀ rí kọjá sáhùn àmọ́kọ̀ wá dúró pé tọ̀yí tó kù ní pẹ́ṣẹ́ rẹ̀ ọya èyí sáàmù àtàkì anúmọ̀lẹ́ kí ni a mọ̀ dìfẹ́ǹsì fàyẹ̀dí ọmọrùhú bẹ́ẹ̀ na lòhùjú mi wà eléyìí ojú ọ̀nà ńlá kan ni láti lè fi máa ọdíyàn kúrò lójú ọ̀nà mọ́ sheikh islam ibn taymiyyah al-harrani rahimahullah àwọn náà sọ kìíní kan wọ́n ní walaysa lil mu'allimina walaysa kí ni ó wọ́n ní kò tọ́ fáwọn àlùfáà tí máa ń kọ́ ọmọ ń kéwú àtijọ́ ní ò tọ́ fáwọn àlùfáà ìwọ́n máa kí mọ́ kọ̀ọ̀nù ara rẹ̀ bọ̀ ayò hazibu náà ta káwàkáwà èèyàn ìyá èèyàn bọ̀ èèyàn gbé ti wá rí wà yẹ́ fọ́ àlù ma yúlùkì ilé iná homola àdáwàtà wà ní àbọ̀dọ̀ ẹ máa wá ṣe tí ó mọ̀ bí kalẹ̀ láàrin àwọn èèyàn àbí tí ó mọ̀ bí kò yà tẹ́ mọ̀ wá hìtì ara yín ẹ fúra bá ti ṣe ní ìkẹ́rẹ́ àmá gbákò títí ní ìmọ̀ bí ni pé ó mọ̀ ń kọjú àwọn èèyàn láti lè wá ìmọ̀ tí ń kọjú àwọn èèyàn láti lè ṣe kínú láti lè wá ìmọ̀ nígbà tó bá ti àkáàṣì àwọn ènìyàn débì kan ìmọ̀ kù tó fẹ́ gbà lọ́dọ̀ wọn a máa torípọ̀ ti àkáàṣì wọn torípọ̀ ti bá ọ̀rọ̀ wọn débì kan tó rẹ̀ pé ah má bí ọ̀dọ̀ wọn pé eh, ìfẹ́ ṣe tó bá wọn àmọ́ gbà tán àwọn olóòdì ah àgbákò ni wọ́n ni ọkọ̀ bára rẹ̀ nù àìmọye àwọn èèyàn lá máa ń rí àwọn kóra wọn sínú ìjọba yìí irú wọn lọ wádìí wọn dáadáa wọn èyí ní nǹkan gidi jòkó ti nínú ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ká ẹ̀ ní bá wọn di ìmọ̀ kan pé á ah, kódà ẹ̀ lè wá ọlọ́lé kí ọkọ̀ ọmọdé ti ń ka tíra bẹ́ẹ̀ bá bá wọn tí wọ́n ń ka lọ́wọ́ báyìí bóyá tíra tí ó fi àkáàsì àbí tíra tí ó fi dìfẹ́ẹ̀nì bí ó sì mọ̀ wá lò fi ṣe ayé mu ìwọ náà tó bá ti wá rí kébú yárù kò tó lódodo ọ̀ ìsìláàmù yìí kọ́ mọ́ àkáàsì àwọn èèyàn kan ọ́ àkáàsì èèyàn ìrìgbè gbóná la ilaha illallah lásán àtàkì àti dìvẹ́lì lóná ayúgbẹ̀gbọ́ ni la ilaha illallah àfi àtàkì gbogbo táwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala lẹ́tọ̀ sí ìrìn yóò illallah ta sí kíláà fíyàn náà ṣe àti dìfẹ́ǹdì ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run yóò ń túmọ̀ pé kò sí bọ́ ti ṣe Islam ọ àtàkì kankan ọ ṣe kí ni ọ dìfẹ́ǹdì kankan láàrin súnmọ́ àti bídà kí ni lẹ́mẹ̀ náà àti kí ni ó dìfẹ́ǹdì wọ́n máa dìfẹ́ǹdì gangan wọ́n máa ṣe dìfẹ́ǹdì fún gangan ọlọ́ ìdí ni ó wọ́n sì máa pàtàkì gangan àwọn mọ̀lá ń lọ ní tí gbogbo rẹ̀ wá jẹ́ pé wọ́n wò wọ àṣkáṣù àbáwọn èèyàn kan wọ́n á kàn sábójú kí sọ́ra àwọn eléyìí àwọn táwọn ọmọ àṣkáṣù nù sọ́ra àwọn eléyìí àwọn ẹni táwọn ọmọ dìfẹ́ǹdì nù sọ́rí nǹkan gbọ́dọ̀ gbé kalẹ̀ tó wà kọ́ àkáàkì rẹ gbọ́dọ̀ máa wà lórí kí ló ń jẹ́ báàtìlì káàkì ni mo bùtìlì báàtìlì rẹ irọ́ ni kí ní kò rí bẹ́ẹ̀ ẹni tó sọ̀rọ̀ yìí náà ìjọ sọ yìí kò rí bẹ́ẹ̀ jù máa ń lọ ó ti sọ yìí wọ́n náà ti sọ yìí wọ́n ọ̀rọ̀ mi kàkùjọ ó sọ kan náà jẹ̀ta yìí tó wá burú jù yìí tó wá sọ láti ibi twenty two years ago ọ̀sọ̀ ìwú jáde abájọ́ rẹ̀ ní nineteen ninety five náà mo sọ àmì nineteen ninety five ó gẹ́lẹ́ gbàyé kò ń ti sọ albayaro wàdá gbogbo là ń lọ ni pé gbọdọ̀ jẹ́ súnà láàmọ́ gbígbó báyìí gbọdọ̀ jẹ́ almanhajus sahih láàmọ́ dúró fún báyìí kí a ọ̀lẹ̀ má takú ànábì sallallahu alaihi wasallam súnà ànábì má takú súnà ànábì wọ́n wá dúró láti wọ́n ṣe dìfẹ́ǹsì fún súnà ìṣọ̀bẹ́ dìfẹ́ǹsì láyé rẹ ni má dìfẹ́ǹsì kí ni o súnà àmọ́sọ̀ ọmọ ìmọ̀ tí ń bẹ́ẹ̀ tọ́láwọn tá ń wí náà ó kọ tí ó lóhun fẹ́ dì fẹ́ dì náà ní o àsọ̀nà ẹ ṣàrà máa pé súnà òun lọ wá mọ̀ yìí súnà yìí ó lọ ṣe kí ni òun lọ mọ̀ yìí ìdí ló jẹ́ nínú tó máa ń kọjá àwọn èèyàn ni ẹ tó bá ti ń ṣe àtàhàzò wọ́n ti mú àwọn kan àwọn ẹgbẹ́ ti wá rèé bí àwọn ẹgbẹ́ tọrọ rẹ́jísà ni o wọ́n ti tọ́ ṣe kí ni tọ́ rẹ́jísà méjèèjì ni ọ o láwọn tẹ́ ma rẹ́jísà náà àwọn náà bí wọ́n ti lọ ní ohun tàbí kanáà alfáwa ọgbọ́ mùjẹmùjẹ ni wọ́n mọ́jẹ kí wọ́n mújẹ rẹ̀ ṣe mọ́kọ́ gbọ́rọ̀ àmùjẹmùjẹ jẹ́ ajẹ́ àríyéṣe mùjẹmùjẹ àwọn àjẹ́ mùjẹkọ́lá wí mújẹkọ́lá wí wọ́n kàn mọ́ lù ọ́ sí ní tí kò yẹ kàn mọ́ lù ọ́ sí ìwọ́n ni wọ́n mọ̀ sí jáde kọ́ mọ́ lọ ó sì lọ ọgbẹ àfáàsì ni ó wọ́n sì dá ọmọ wọ́n hà mọ́ṣà rẹ̀ wọ́n kàn pa ọtí dábì kan ó sì mọ́ sí nǹkan mí lọ gbígbẹ́ ti máa ń sọ àwọn èèyàn dànù àwọn yóò ní ọ̀fíṣà ẹgbẹ́ nù front door nu mọ́wọ́rú ẹ̀ o ìyẹn ráyè lo kéwú lọ́ba ti lo báwọn o oríṣẹ́ ìyá bá ti wọrú yìí o ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ni wọ́n mọ̀ sọ bọ́ọ̀tì ṣe fún ọ wọ́n ní ń sọ bọ́ ti máa lògbé ṣe ayé rẹ nìkan ti ẹnìkan ìyàwó rẹ ọmọ rẹ wó ta sí ti lọ láàrin ẹ̀yìn méjèèjì ìyàwó rẹ wó mú òun náà bẹ́ ọmọ rẹ wó mú má bẹ́ ṣe ìyàwó rẹ ni lọ fẹjọ́ rẹ sùn pé àwọn kìíní kan ní abátún bá rìn níṣe o kò káwọn ẹgbẹ́ tí wà ní mọ́ wọn náà wọn wọn a mọ̀ bá débi pé sọ̀rí sáré túnmọ̀ ní pé ìtọ́ ọ̀yẹ́ kọ́ dùn kó sí lọ́wọ́ yìí dá tún lè dúró ọ̀ ní súnmọ̀ ẹ̀hà ìyá dùnkún àwọn ọ̀bẹ dúró pé àkùnrin ah, yóò máa rí mi ó tún wá sọ fún ìyàwó rẹ̀ pé wà ọkọ rẹ̀ ta ni ó gbọ́ kò gbọ́ ó yá mọ́ jì ó sí aṣọ rẹ̀ mọ́ tí a yóò lè tọ́kara ẹ tún kojú wọnú ilé onílé ọba ti wọ ẹgbẹ́ front door ọ̀rọ̀ rẹ̀ ó lè ṣe kínú ó lè débi o ọ̀rọ̀ ẹ̀ lè débi pé kí adé ìwọ ni wọ́n kó bọ́ tó yá so ìwọ ni wọ́n gbà fún ọtí ilé àdúrà ìyàwó rẹ̀ ẹlẹ́ à ẹ̀wọ̀n tó wà ládùúgbò gbé lọ APC ló kù tá dìgbò fún ládùúgbò yìí o PDP sì ní kíni ló kù o ọba ti wọ̀ ní front door ọba ti wọ̀ ní back door náà àwọn òkàn ní tí ọjọ́ kó àmọ́ ọmọ bí wọ́n ti mọ ẹnjìníà rẹ̀ indirectly àbí ẹ̀mí òdì wọ́n kàn wá tó kàn kí mọ́ ọba ti tẹ́ mọ́tò nìkan láàárín àwọn náà àgbọ̀rọ̀ ah, pa ọkùn onímọ̀ pé nǹkan yìí lọ ṣe àmọ́wọ̀ ọmọ kéwú ọmọ bá ti ní ké léyìí bá tí lò nígbà àdánù bá ti tí hákù lè léyìí bá àdánù mọ́ bá àwọn èèyàn ti ma wá ara rẹ o ṣé kí ni ma wá ara rẹ sọ́ọ̀ bá wọn ṣe ẹgbẹ́ tó ní front door ọ̀ ọba ilé ti já àwọn àbá yìí ọtí àgbákò ọba ti já káwọn ọjọ́ alágbákò nù ó kàn sọ lóko ó kàn fi kíní kan táàgì rẹ ní ìwọ náà ọkọ sínú ariwo rẹ ní ó máa pa káàkiri mọ́ gba àwọn àkọsíwé ìbá àfà náà bá ti lè jẹ́ Malik rahimahullah ọ̀rọ̀ náà ìlú ẹ̀tí wàrúdà Abdullahi ibn Abbas náà wọ́n ní kullun raddun wà kí ni mardudun alayh lẹ́nu gbogbo ẹ̀ tí wọ́n ti ń bẹ láyé ló lè sọ̀rọ̀ àwọn tó bá ní òrìṣọ́ wọ́n lè ráì tó sì lè rọ́ǹtì kò wọ́n gbọ́ èèyàn ni ó lè sọ̀rọ̀ kó sọ fún pé ìwọ́tọ̀ sọ yóò òrìṣọ́ nítorí lé yóò òrìṣọ́ ó lè ráì tí ó lè ráì tí ó ó lè rọ́ǹgì ń bí kó lẹ́ni yìí ò rí sọ bí alóòtọ́ lẹ́ni yẹn ṣe kí lẹ́ni ó ní sọ wà máa tó dùn láàrẹ̀ èyàn ó náà wọ́n lè sọ pé òun náà lè sọ̀rọ̀ ká lóun náà rí sọ ẹni bá lóun náà rí sọ lè ráìtì ẹni bá lóun náà rí sọ lè kí ni ó lè rọ́ǹgì káwá lẹ́ni yẹn fi ẹ̀wà rọ́ǹgì kò tó ń tẹ́wà sọ pé á ah, torí pé o fi rọ́ǹgì ń dípo ní àfa àwọn ò rí sọ ó ti fi kínú àgbákò àgbákò wo má ṣe wẹ́ o ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ ìwọ gbé alukur'ani rẹ kalẹ̀ gbé sunna nẹ́bùa muhammad kalẹ̀ gbé ìlànà àwọn sọ̀hábà kalẹ̀ tó kù táwọn ọmọ ìdìbò rèé ẹni bá bú àfa kan ọba kọjá láńbẹ̀ á ah, kò sí dábẹ́ tó ń bú àwọn àfa o àti sọ fún ṣé kò wá gbọ́ àfa ni bí kí ni o àfa ni gbogbo àfa ẹgbẹ́ rẹ̀ kan lọ́fọ́ mọ̀lẹ́ ọ̀lẹ́mọ́ ìmọ̀sùnmọ́ ìwọ lọ́njẹ́ ṣé kò gbọ́ má sọ di bí ìgbà tó yẹ pé ẹni ó bú làwọn sàhábà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo nǹkan ló ní àlàbà àti máa ń gbé àlàbà àti máa ń ṣe kí ni bá àti máa ń gbé àti ká fún gbogbo ẹ̀ ní ààlà rẹ̀ ká fún gbogbo ẹ̀ ní kí làgbéjọ mọ́ sọ́nù tí máa ń kọ díyàn lójú ọ̀nà mọ̀nù oníká máa ṣẹgbẹ́ bóyá directly àbí in indirectly lọ́kùnrin sọ tí wọ́n bẹ́ẹ̀ fún wa ìjọba ti gbé àwọn èèyàn kalẹ̀ fáwọn ilé ọkọ̀ mọ́ tàházábà fún ọjọ́ ìṣọ́ lẹ́ẹ̀kan náà pé àtàásùbù àti tàházùbù jọra wọn àbí sọrí wọ́n tàásọ́bà tàházábà ṣùgbọ́ man tàásọ́bà tàházábà sọrí tàásù oníkọ́ dúró pé àwọn àfáà ti wárí àwọn èèyàn ti wá rí ká ṣubù nù kí á torí kankan ká lè ké wá rí gbogbo tí bá ti ń jẹ́ kí lè ké wá yìí ló ti wá fáwọn akọni àwálòrú wà àkèrò wọ́n láti wá lè ké wá ìwà òdodo ni a ti bẹ̀rẹ̀ látó kọ́lẹ̀ òdodo ni bí ọba ti gbélé kí oyin kalẹ̀ bẹ́ẹ̀ tà á súnmọ̀ dìrasí ní dọ́là mú un àbúkọ̀ wọ́n pé àá ìmọ̀mọ̀ lọ́rí àyínú náà àmọ́ lọ ní ẹjá àṣírí ẹ̀bí ẹ̀ àṣúgbó ìlórí ni yóò wọ́n fi lọ ní ẹlẹ́yàmẹ̀yà àwa ní èkó ló ti wà àdúgbò àdúgbò wà lẹ́kọ̀ àṣúgbó làágú sínú mọ́ṣẹ̀yàmẹ̀yà gbé ẹ̀sìn yìí kalẹ̀ pé kò sẹ́ni tẹ́sì yóò lè support kò sẹ́ni tẹ́sì yóò lè ṣe kí ni tí tó tó tẹ́sìn bá ti wá sọ tó sọ̀pọ̀ ti ẹnìkan wọ́n á torí pé kìí ṣe èèyàn yín kìí ṣe ọmọ iléeṣẹ́ yín kìí ṣe àwọn tó rò kàn ṣe ta azúbù fún àti kọ́kọ́ ta asọ́wà fún ọ̀tọ́ wá ní kàn ta azábà fún wọn kéèké wá sórí kọ́ wá torí ẹ̀wà gbogbo tó náà ó ti sọ ápù náà fi ápù nìyẹn rẹ̀ tó wá sọ bátìrì náà fi ẹkọ́ parọ́ náà tó wù ìgò ìgò sọ bí ò dáná mọ́tò wá sọ pé kí n ṣe ara yín wájú ẹnu tó sọmọ náà ni ọ fi bú mọ́ má bu o má wọ́n lò búbú tí mo wí ìwé ní búkọ́ búkọ́ yìí ò dákọ́ o èmi kọ́dínù fi tó fa ìta mọ́ o náà ni wọ́n fi bá wí mọ́ lórí àìbá rẹ̀ má torí pé ẹ̀hán mo tẹ̀ ti mílíọ̀n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àà mo ti mílíọ̀n ẹ ti mọ rírú àwọn mí nígbà ni àbí nǹkan kan ṣẹlẹ̀ kò ní jọmọ́rọ̀ mọ̀mọ́ tó wà tàbí bàtẹ́ ìjà mọ́rin gbogbo orú àwọn àríbá wọn mọ́rin gbogbo orú àwọn tààsọ́bù rẹ̀ jọ jẹ́ nìlá kárẹ́kà asọ́bà pé a ah, in tí ò bá ti gbá kìíní ìlọ nínú nígbà òdodo ní ọjọ́ mọ́jẹ́ sọ́rọ̀ àpá rẹ̀ ńlá èké sí òdodo dúró síbi tó òdodo wà dúró síbi tí kíní òdodo wà العائق الثامن العائق الثامن تفضل inú tí ma ń kọdí ọmọ tí ó ti ní tàbí kó lè ní ojú ọ̀rọ̀ àwọn ó déjì ní àsìkò tó kàá bọ́ sí yìí àmọ́ àásọ náà ni ẹ̀rọ ní tàbí àsàrọ̀ ti lọ́lọ́bà ẹgbọ́ tàbí àsàrọ̀ ti lọ́lọ́bà nínú ní tí máa ń kọjú ọmọ kéwú láti wá ìmọ̀ ó ní kọ́ ọmọ wa bízí ààrẹ pẹ̀lú pé àṣìṣe àwọn àfa àṣìṣe àwọn onímímọ̀ àṣìṣe àwọn oníkíní o àwọn onímímọ̀. wọ́n ní sọ orí tàkà fún àkùfà ilẹ̀ ìlànà wọ́n orí kọ́ ọmọ akáàmọ̀ wájà àwọn onímọ̀ káàkiri yóò ṣe ó máa ń kọ díyàn fún òǹbí à ń wá ìmọ̀ ni ó dáyé ìrìnkọ́ ní òṣè wà yí kú sí lọ́kàn kí máa ń jẹ́ kí ọkàn èèyàn lè kókó wà yóò rí tó làádáwà kí máa ń jogún ọ̀tá láàrin àwọn èèyàn ni yóò dọ́ta lẹ̀ wà yóò kẹ́ ọ̀sán òfin hamzi wà lámzi wà lọ́fíìbá a yóò tún wá di bí tí ó ti ẹni tí ń bá ti ń ṣe irú ẹ̀ sínú alhamdu alhamdu gbogbo mọ sọ̀rọ̀ àwọn èèyàn láì dálẹ́yìn kó máa sọ lójú wọn kó máa sọ̀rọ̀ ẹ̀yìn alimuharama alghib alimuharama ipò tí ó padà bára rẹ̀ nù ọba ti ń wá àṣìṣe àwọn tání àwọn àfá sọ́sí láwọn ọ̀kọ̀ọ̀kan wí tí wọ́n tó kó sí àṣìṣe wọn gbogbo àfáà ni ò ní jámọ̀ kẹta lójú rẹ̀ torí kò sí àfáà náà láyé àbí kó ní kínú kó láyé ṣe tiẹ̀ kò sí àfáà náà tó fẹ́ dárúkọ nílé ayé yìí àbí kó ní kínú lọ́wọ́ tó ní pé àfáà yìí ti ṣiṣẹ́ àfáà yìí ti ṣiṣọ́ àfáà yìí ti ṣìwí ọwá torí ẹ̀ wò pé mi ó ti wá sí ilé yìí á èmi ò ti tó lọ́dọ̀ ilé ìmọ̀ ọdún ẹni tó fẹ́ lọ tí èbáyè tí ṣìwí ń padà bọ̀ wá tó bá sì wádìí ọ̀rọ̀ ẹ̀ dáadáa ó ti sì wírí ó ti sì wírí ọjọ́ tó náà tí ó kọ́ ń sì wí òun láti wá sọ pé òun náà gbádùn lájọ náà lápùsẹ́ yóò wá wúlò nìyí kò sí àfáà náà kò sí kíkọ́ pé mú ní pàrídà ni òun kò sí àfáà náà lórí ilẹ̀ tí ò ní kí ni kọ́jà kẹ́ àṣẹ tó pọ̀ sọ́mọ̀dí ìmọ̀ ní darí àwọn àfá ìjọ tí ìmọ̀ rẹ̀ bá darí ẹ̀ lọ́bí kó sọ nǹkan òun kàn máa sọ ni ẹni wá sọ bẹ́ẹ̀ ìjọ kùlẹ̀ àbá wo pé owó ah, máa lo kọ́ìdà kan síríkan kìíní ah, gan ẹ̀rọ ah ìmú tẹ̀sọ̀ yóò rọ̀ gìgan ó lè jẹ́rìí kan wá ń tẹ́ tó lè ṣe rẹ̀ lọ́wọ́ kò wá mẹ́rin òun kó já fàtó ìwọ wá mẹ́rin òun ẹ̀rí òun yóò jọ wá darí pé ah ọ̀tá fà ń sọ yóò lè kọ̀rẹ́tì náà ah, wọlé tó ń náà bá rí lè padà àsìkò tí ò tí ìrí tó ń dìfẹ́ǹdẹ̀ kí ni ó mọ̀ sí kí wọ́n fi nílẹ̀ ìwọ́n tó bá ríwẹ̀ ńgbà náà má ti sáré sọ kókò gbádùn mẹ́sàn ó kí ni ó gbádùn ẹ̀hẹ́ máa ìdí fẹ́ lágbàkó ẹ́ àgbàkó ni ọkùnrin tó rí ni má ti sáré sọ bẹ́ẹ̀ níbi ó yé mọ́ ni ṣàlàyé bí ìwọ́n náà ṣàlàyé tiẹ̀ ọ̀rọ̀ sábà yìí yìí ah! báyìí o báyìí o báyìí o báyìí o kí tó máa lọ́ọ̀lẹ̀ ọ̀rẹ́dẹ́ máa dé nígbà tí láti bẹ̀rẹ̀ lópin yìí ọjọ́ àgbákò méjì méjì wá márùn-ún ìjà àgbákò táwọn ó dìdí méjì o sọ nípa tí ń sọ yìí náà pé mọ́mọ́ sọ àti ṣe àwọn àfá àti láti jìnà sí wọn wọ́n tún wá torí àpẹẹlẹ àwọn àfá àtàní ọmọ protẹ́tì wọ́n tún wá rí àwọn àfá àní rẹ̀ tí ò lè ṣàtúnṣe àtàwọn méjì nìyí náà so àfá àtún wá ṣàtúnṣe wọ́n wá ta gbé irọ́ àwọn àfá àní wọ́n ni àánú àfá àní àwọn bàbá ṣe àwọn tòtòrò ọmọ ṣàlá ah, iṣẹ́ kí lọ́gbé ọmọ ti gẹ́ ah, ọmọ kò sírú tí ò bá jẹ́ gbogbo orú tí mọ́sílá rẹ̀ bá jẹ́ kíkà bá ti lè mọ́ ká àkọ́kọ́ òfin ṣe kìlìsìlá nínú tèmi ẹ̀ka àrọ́ ní rahimahullah Sheikhul Islam iná àbá àti ń bẹ láyé lóde àti ìrẹ́ tí wọ́n gbé dákọ́bù Sheikhul Islam fún wọn ibi tí látara ti ń bẹ lára ṣe tẹ̀lé ìfẹ́ àti wá tó ńlá ìjàmbá láyé كوالي عيشة وكذلك وأنا سبحان الله من كان سوري شيخ الإسلام سبحان الله سبحان الله شيخ الإسلام الكبير رحمه الله ما جعل رلا مو أسي سناني láti olóòkọ méjì tó dá sí ni ṣọ́jọ́ àpá àpá ti ṣe ní ṣe mọ́tẹ̀lé wọn ó jẹ́ kí ni ó sí bá àpá rẹ̀ bá ti lè nímọ̀ tó má jẹ́ kí mọ̀ rẹ̀ ó wá di ọ lójú méjèèjì ọmọ àbí mọ̀

pẹ̀lú àmì tó kàgbà ní pé kò fẹ́ ìrọ̀lù kọta ìrìn àtàwàbò a máa ń tẹ́lú tó lóore jù nínú àwọn aláṣìṣẹ́ lẹ́nu pé nígbà ó ṣe lọ́bì ẹ̀kọ́ ajíjẹ́ rẹ̀ á ah, kí ni mo tún báyìí ló ti di mo tún bá. so wá bá ilẹ̀ ìwá gúrù tó kò ṣe kẹ́ nípa dáadáa kìkì mọ̀ pé ọtí mọ̀ yóò nù kẹ́lẹ̀ lórí ẹ̀ fárí ìtawà ń wí yìí lẹ́ìsà alẹ́ ẹ̀tọ́lá lẹ́ìsà àbíṣẹ́ àfáǹkà míì tó dìlẹ́bù pé ẹ́ bọ̀ bá gbókọ rẹ̀ báyìí kọ kéréje kódò ó lè nímọ̀ lóòótọ́ ó lè ní kíní ó lè nímọ̀ àmọ́ irú àṣìṣe wo irú kí ni irú àṣìṣe ìwò kìí ṣe gbogbo àṣì náà lọ́wọ́ àtọ́lé ẹ̀sọ́ pé ẹ́ àbá ìgbà tí ò gbọ́dọ̀ pàdé mọ́ láyé kìí ṣe gbogbo àṣì lọ́kùnrí àfá alágbàkó but lóòkọ́ àwọn àṣìṣe kan ń bẹ káàbá ti bá àfá ń di ẹ̀ sí àá irú àwọn àṣìṣe eléyìí sáàfá àtọmọgbó ìrẹ̀ni ẹ lóòótọ́ alùkùránì sọ bí àmẹ́yìn náà wí báyìí náà ọ̀nà ẹ̀yà lọ́wọ́ rẹ̀ ẹjẹ́ kùsàbí tèmi ràhìmọ̀ olóòsọ pé man khalafa al-kitaba al-mustaqim man khalafa al-kitaba al-mustaqim ẹni tí ká alùkùránì tó kílẹ̀ báyìí wá ó sì máa máa sọ pé alùkùránì sọ tèmi náà sọ tòyìn àwọn ìsúnjẹ náà mustafi kan àti súnà fi pé ogun ọ̀rọ̀ tí mo kí ní ìsúnà ni ó sì jọ ní ẹ kí ni súnà kí ni àníkò ilẹ̀ أو ما أخلف أو, أو ما أجمع عليه العلماء أو خالف ما أجمع عليه العلماء أبو لو يقبل كان وفا فكانوا قولي لوري ẹmọ wo kíbi tí àtúwà ní pé kìláfán àtúwàyàn ọ̀nà tó pàtó fi yapa wọ́n jẹ́ ọ̀nà ìyapa ẹ̀ tó ṣe pé a lè fún lẹ́fíìlì mẹ́mọ́ ọ̀nà tó bá ti bálú ẹ̀ dé bẹ̀rùn ẹbálò ní bálò àfáà tó fẹ́ràn àdádálẹ̀ ẹbálò bálò àfáà tó fẹ́ràn sí ni àdádálẹ̀ ẹ̀sìrí níbi àfá aládàdálẹ̀ irú àwọn àfá àkágbé ẹ́ àwọn sílẹ̀ yóò àgbàkó ìjẹ́ ẹmọ takọ àwọn àkàwábítù al-musallamat èyàn takọ tán èyàn gbé àbú àwọn sàhábí alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam èyàn takọ òṣùlù àwọn ahlu sunnah wal jama'a ó dàkọ̀ ìgbà aslan wahidan ní al-usul al-kulliyah ó wá takọ ó dùn àwọn ẹgbẹ́ ah yóò pàdé yìí wọ́n tó wá nígbà míì àwọn àfọ́ òtún wọlé lómi ti ń takọ àwọn ìkànnì náà ẹni sábà wo àwọn dáadáa rẹ̀ tó ṣe dáadáa yìí ti kọ́ bá àwọn aburú yìí a ní ìmọ̀ nígbà míì kúrò lè ṣe mistake tó tóbi nǹkan ńlá dẹ̀ ni mistake rẹ̀ ló ṣe yóò àbọ̀ ni ẹ̀ sábà fọwọ́ bò ẹ bá ṣe jẹ́nu kò fọwọ́ bò kí ni wọ́n wò wọ́n wo pé lóòótọ́ mistake rẹ̀ yìí tóbi o àmọ́ àwọn dáadáa rẹ̀ tó ní tó pọ̀ yìí bẹ́ẹ̀ bá gbé iṣẹ́ jẹ mistake yìí ẹ̀ ní rí dáadáa mọ́ àmìnà ẹ̀ ní rí mistake mọ́ máa ṣe rọ̀tà tí ẹ fún ọlákòjú rẹ̀ sọmọrú táǹkì wádá níbi yìí táǹkì wọn bí 2000 litres 2000 words. ẹ̀rọ ọmọ ìgbé ìkan ẹwọ́n nínú ìgbérí ọmọ fẹ́ jíṣẹ́ 2000 watts àwa mú ìtọ́ níbi kìíní ìtọ́ wá kún inú ìdíbẹ̀lọ́ mi àwọn ajá kan sínú omi omi 2000 litres ẹ̀rí tó mọ́ ẹ̀ dáwọn ìtọ̀ ìtọ́bú ni àbí ìkẹrẹ ẹgbẹ́ láàrin àbẹ́ gẹ̀ẹ́rẹ́ ẹgbẹ́ láàrin ọgbà mọ̀ mú ti fún ti jẹ́kọ̀ ìrìnàbò tó títọ̀ lè fa ìjìyànú yóò kàdádà lórí pariwo bẹ́ àti ṣe àwọn àfáà bá ti mọ̀ rí lọ́pọ̀lọpọ̀ lọ dáàfáà tó bá dúró déédé àfáà tó ṣe kó ti dúró lórí súnnà òun náà ń pariwo alukùránì lónìí ń pariwo alukùránì lọ́la ń pariwo súnnà lónìí ń pariwo súnnà lọ́la kọwáàrí tó sọ̀rọ̀ kan ah, ọ̀rọ̀ náà ọgbọ́dọ̀ kọ́kọ́ gbọ́n lọ́rọ̀ ti tó náà ọ̀rọ̀ ọkọ̀ pé ṣé ọ̀rọ̀ táà wò pé mọ́sálà kọ̀sẹ̀ ìyà ló ti ní zálà ní àbí mọ́sálà zọ̀ níyà ìṣẹ́ àdíyà tí mọ́sálà fi ṣe ẹ̀rí ti wá lórí ẹ̀ tó ti jẹ́ ọ̀rọ̀ ní pẹ́lú tí ó fàyè lẹ̀ kóríkà lókú tó mọ́ orúkọ mímọ̀ àbọ̀rọ̀ tó ṣe pé àkọ́rọ̀ ní ti wà ọ̀rọ̀ yẹn ṣe dúró yẹn àyè náà tó bá rí bẹ́ẹ̀ kọ́ wá múra kankan lórí àfá ẹ̀gbẹ́ rẹ̀ ọkàn sáwà lálẹ́ sí ààrẹ lọ́wọ́ ìgbàyànù àdọ́ tó wá rí wọ ọmọ kéwú èmi ọmọ kéwú àwọn nìkan wá torí ah ṣọ́ra fún kìnnì kan ó yẹ kó jẹ́ kí ariwo àwọn èèyàn lọ́sùnmọ́ òbá àti ṣe mistake tó lóòótọ́ àfá mi kàn fáwọn ṣe mistake lóòótọ́ àbúrò wa ariwo àwọn tí wọ́n ń gbà mí mistake rẹ lè mọ́tò bẹ́ẹ̀ wọ́n gbé ń rìn bóòlù ti ó ti ní mizan àwọn onímọ̀ ẹgbẹ́ rẹ̀ bí wọn náà fi wọ́n mi sí o táwọn onímọ̀ tí wọ́n náà pẹ̀lú àwọn àfáàrí ni wọ́n ṣé ogun ọ̀nà ni wọ́n bẹ̀ẹ̀ pọ̀ lórí káà ẹni yìí ojú wa ń wí rọ̀rọ̀ báyìí yí wọ́n máa fu ọ náà lára pé kí ètò rẹ̀ àwọn iṣẹ́ kìí kí àwọn àfáà tọmọ sẹ́ni rẹ̀ ni wọ́n ó ti rí mú wọn tí wọ́n ní kí ni òṣèlú séèkì ọ̀rọ̀ tó sọ kódà tí wọ́n náà bá padà gbà pé ní séèkì ní màtí wájẹ́ pé wọ́n àfáà bẹ́ẹ̀ àyè mọ́ wọn torí ká ní kí ní òun jẹ́ mistake ní kúlì wájú yìí ẹ̀ ní ráàfà míì tóun náà tó gbó déédé ó sì mọ reason pé bóyá tó yóò sì ráìtì láwọn kankan tó kò tó wá tẹ̀sí mistake mistake yóò tó tẹ̀rí pé yìí albayanu wà bẹ́ sọ́mọ̀ náà yé báyìí kò máa yé tí wọ́n bá torí kábẹ́lẹ̀ rí báyìí abọ́lọ́ wáríwó àwọn èèyàn ọ̀pá àfẹ́lẹ̀ ìtì ọwáríwó àwọn èèyàn ọ̀pá àfẹ́lẹ̀ ìtì ọwáríwó àwọn èèyàn ọ̀pá àfẹ́lẹ̀ ìtì ọwáríwó àwọn èèyàn ọ̀pá àbáwọn olókùn lọ fẹ́ mú wọn àbá olókùn mọ̀ kò sí ìṣẹ́fún ọlápòjúwe nìṣẹ́ ní ọkọ̀ bọ́ gbé láti ibi tí àwọn àfáà súnmọ́ ti ń bọ̀ lágbàáyé ọjọ́ àbáyé ìsìláàmù ṣe tóun ọgbà àwọn àfáà sójú àfáà súnmọ́ rẹ̀ kò sí àká ńlá kan tó bá dárúkọ báyìí a ṣe kò sí nípa ìsinmi kan tó bá ti dárúkọ báyìí àbáwá fẹ́ ìsàlẹ̀ ìjà òun yẹ̀ pé mùsáfà yìí dáadé kúrò ayé rẹ̀ nìkan ó sọ̀rọ̀ wọn láì darí ó kàn nígbẹ́nu ọ̀rẹ́ sọ̀rọ̀ kò sí àfà ńlá kan tó dárúkọ láyé lónìí tọ́ọ̀ ní ráhùn yẹn kí wọ́n gbẹnu àtẹ́lù títa ni kò dúró dédé o kódà àwọn àfà àwọn ọmọlá kátìlá àrọ́bíà ti sọ̀rọ̀ dé yẹn kí ni kò dúró dédé

àfẹ́lẹ́ náà wọ́n kò sẹ́ni tó ọjà akọ ọ̀pọ̀ bá gbọ́ ọgbàfẹ́lẹ́ ààbàkùnrin ọ̀fẹ́lẹ́ ààrẹ ìbú ni ọ̀fẹ́lẹ̀ àwọn àjẹsẹ̀ nílẹ̀ Yorùbá ni ilé ẹ̀kọ́ ọlọ́run dátàrà sí àrùn ilé ẹ̀kọ́ ọlọ́run dá àwọn olùsúnà láàrùn ilé ọgbàwé tọ̀ bọ̀ wá ní àmọ́ tí wọ́n ti bá ṣe ń wí náà àmọ́ tí wọ́n ti bá mọ̀ yàn níwọ̀n tó túmọ̀ sí pé gbogbo mistake àfáà làmọ́ ń gbójú kò bẹ̀ o bí wọ́n ṣe gbogbo àkàrà ni ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣe mistake náà ní ẹgbẹ́ wọn irọ́ o àwọn mistake ní ń jẹ ó ti kúrò lọ́dínárì mistake o torí pé àwọn àfáà kan náà ti wálé ayé kálukú bá ní sọ̀rọ̀ ń wọn ìmọ̀ wọn gan náà ti ń dà wọn màlẹ́bí adámọ̀ láwọn ìmọ̀ wọn gan lẹ́fi sí àwọn èèyàn lọ́nà tó àwọn àpá àtàbá rí pé á ah, eléyìí àti ìwé ìpínlẹ̀ wá sí àwọn èèyàn lọ́nà ni ẹ tírìtì ẹ ní tírìtì ẹ lórí á sí àwọn èèyàn lọ́nà ilé ẹ̀dúró tó ọgbẹ̀ ìwọ ọ̀ lè sí àwọn èèyàn lọ́nà ìwọ ni ọ yà dára rẹ̀ sí náà adájọ́ mi kàrí pé á ah, kò wá sí àwọn èèyàn lọ́nà o àníyàn rẹ̀ gba àmọ́ tí ń sọ yìí burú gan ní tí kọ́ burú ẹ má jọ sọ pé ẹ má jọ ni ẹ má jọ sọ pé ní tó sọ tó burú náà ẹ yẹ kí kódà pàápàá kẹ ìrìnàjú mara yín ẹjọ́ kan òyìnbó tó ọ̀rọ̀ tó sọ yí o pọ̀tàdíyàn rẹ̀ bá ta ẹ mọ́ torí kọ́rọ̀ tó sọ burúkẹ tó wá kọ̀ ìfẹ́mù tó dára rẹ̀ tí ọ̀rọ̀ tó sọ tó dá ẹ kápù ẹ̀ tó rẹ̀ ṣùgbọ́n á ah, ẹ̀fà ìgbà alámọ̀ sí àmọ́ tó sọ yóò burú gan yíò ẹ̀ sọ àpọ̀lẹ̀ rẹ̀ tí wọ́n ti lè pé àníyàn rẹ̀ da ọ̀rọ̀ tó sọ yìí ló ṣe kí ni ló burú ẹnu bí ti ń bẹ ọlọ́sí ẹ̀ kò ní ìdí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀kàn pé ní wà ìfàṣọ́jẹ̀ta àwọn mọ́sọ̀lẹ̀ ah, ìmọ̀ sí bó ti rí nù ẹlòmí sí ìgbà tó náà ti gbé ọ̀rọ̀ rẹ̀ bá kẹ́kẹ́ máa ti gbé àbá àjẹ́ sọ́jẹ̀ tẹ́ mọ̀ sọ́rọ̀ ẹ̀mọ́ ẹbọ́ ìdáńká tó náà bọ̀ táníyàn ah ẹni ìyá rẹ̀ kò fi da nǹkan o àníyàn rẹ̀ ẹgbẹ́ mọ̀ tọ́tọ́ láti wókọ́ o ìṣe sí rẹ̀ náà lẹ́sìn mọ̀ mọ̀ pé bá ti ń ni o ṣùgbọ́n níbi ọ̀rọ̀ mi sí àwọn àfáà jẹ́ kó rí ìrí ó pé jẹ́ kó rí ìrí ó ṣe kí ni jẹ́ kó rí ìrí ó pé wọ́n ṣàṣe jù bẹ́ẹ̀ mọ́dẹ̀ ṣe àṣẹ ètò fáàtì ni pé àwọn àfáà wọ́n máa ṣe kínú fáàtì ni orúdọ̀ ọ̀rọ̀ ganu kò jẹ́ tí ó ṣe gbádànù tàbí wá ṣáàdì ṣe yóò láti fẹ́ bá lò láti fẹ́ bá lò ẹlúwá níbi hikma àjùlọ ìwà aláìmọ̀kànmọ̀kàn ìwọ́n tó ń bẹ́ lé tó lọ́wọ́ ní ìsìn kí ni wọ́n sì mọ̀ níṣẹ́ ọ̀fẹ́ ilé tó tún at least ó gbà iṣẹ́ ìjòkó yìí ní ìjìbá ẹnìkan bẹ́rẹ̀ ní ìjọba kùránì fún tí ò ní lè kà wà àdúgbò sì ká ní wíwọ́n ti máa kùránì ká ẹnìkan bẹ́rẹ̀ ní ìjọba àríkọ̀ tí ẹnu ọba kọ̀rọ̀ kọ́ sí lè kákọ̀ ọdí ha àwọn ìṣúra kan ọdí ha àwọn àdíṣì kan wọ́n náà ti sọ lárúbá díẹ̀ díẹ̀ ọ̀ tí tó bẹ́ẹ̀ káwọn àfàmọ́ sọ nǹkan tí wọ́n náà wà ló láì bí àwúwà yìí kápò tí ò bá tó sí wọ́n sọ̀rọ̀ ìwọ́n tí wọ́n wà létí oníṣẹ́ ọwọ́ ilé mọ́mù tó ń gbélé tí ó tọ́ wá ní ká lẹ́ni tí ò wá kéré pé ká lè rí ìdábòpò náà ní àbáyẹn ààbùn kiri oní ọmọ akọ sí ẹ̀ ọ̀rọ̀ olówó àbá kiri kan ni wọ́n wá kílọ̀ mọ̀tán bá sí kílọ̀ mọ̀tán sọ ọ̀tọ̀ ọ̀gbọ̀ntán sọ ṣẹwárí irú wọn ọmọ sábà dá wàhálà alẹ̀ ní láàrin àwọn àfá ọ̀sọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àfá mọ́ fọ́ọ̀lù fún wọn ọ̀nà méjì àfá àti irú wọn bá ń sọ̀pọ̀tì a máa ń fẹ́ gọ̀ fún wọn máa ń fẹ́ rọ̀ fún wọn láti báwa ní sọ̀pọ̀tì wọ́n wà sí kí ni ó rọ̀ fún tọ́bá rí ìdákejì àfá àfíru wọn bá ń gúnà àwọn náà ó tún wá lè mọ́ torí tí wọ́n mọ́ fi rẹ̀ áàtì kẹ́kẹ́ òun náà wá ní àwọn àfẹ́ ìgbẹ̀rẹ̀ tó ń takùn mọ́ tó bá ṣe ah, àwọn ọmọ tí wọ́n ní oníwàtí báyìí yóò ah, máa ti tọ́ ọmọ kéwú bínú so ìbínú tó bá ṣe kò ní mọ̀ ọmọ tí ń kọ́ lòun padà ń bínú sí mọ́ ọtí jọrọ rẹ̀ lára àwọn àfà ọtí ń transfer aggression rẹ lórí eléyìí sọ́dọ̀ àwọn dání àwọn àfà rẹ̀ táwọn aláìmọ̀ sọmọ ń dá lẹ́nu ọlákan ìyá báyìí àwọn àfà àwọn kan lílí ti ẹ̀rù mọ́ni ó ti dá ọ̀dáwọ̀ ọ̀dálẹ̀ kólé ó ti dálẹ̀ sẹ́nu àwọn àfọwọ́kàn fèsì ara wọn ni wọ́n kọ́ mọ bímọ sọ́ lápẹ̀ yàwó kọmọ bú àwọn ọ̀rẹ́ kíní tí ó jẹ́ ọ̀sẹ̀ kíní ọ̀rọ̀ máa kùránì tí ọmọ fíkì ní ọlọ́lọ́mọ ní ọmọ àdíjì ní ọlọ́mọ àdíjì ọmọ kíní ọmọ abẹ́rẹ̀ ìbúra yìí àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí tó júwà yìí ti rí ká ti rí àwọn ẹ̀kọ́ yìí tí àwọn àfá láwọn ọ̀rọ̀ kan láàrin ara wọn ẹ̀rọ àwọn àfá ìmọ̀ alùgbò dé àfáàkẹ́ láwọn àfáàkẹ́ lọ́dí sọ lẹ́nu níṣẹ́ wọ́n bá kọ nǹkan bẹ́ẹ̀ yẹ́rì kò sí ìlú mẹ́rẹ̀ wọ́n bá sọ ọ̀rọ̀ báyìí yẹ́rì pé ọ̀rọ̀ yìí èyí kan takùn mọ́ sálà yìí àmọ́ sọ yìí kàwọn ọmọ tí ó bá dé báyìí ah ẹ ṣe gan ṣe gbọ́ àjùjá kún láàkírà lórí burúkú làwọn yóò ti wọn ah àwọn àwọn yóò kọ́ ìwọ́kàrí pé lẹ́gbùkú àwọn ni kí tí wọ́n fi wá mọ̀ ìjáza pé ọmọ ìyà kan ló kọ̀wá ní facebook àwọn àríṣọ́ ọmọ ọlọ́gbọ̀n ìgbà ọmọ ọmọ òṣìṣẹ́ ìtẹ́ni náà wọ́n àmọ́ ọmọ òṣìṣẹ́ ìtẹ́ni ni o agbègbè yìí wọ́n tí wọ́n dúpọ́ lè bọ̀lẹ̀ ẹ̀lì ọkọ̀ mọ̀ pé àwọn àlùfáà tí wọ́n máa ṣe wọ́n máa ṣàṣìṣe kò sí àfáà náà kò sí àfáà náà

àfẹ́ ilé ti sọ̀rọ̀ mà nínú àwọn méjèèjì ta ni mọ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ta ni òdodo ń bẹ nínú kíni nínú ọ̀rọ̀ rẹ̀ ikọ́ gbọ́dọ̀ kan wọ́nu ìwọ́já bí kíni o tọ́álíbú alẹ́ẹ̀lì kọ́lùkí mo ti kọ́rọ̀ ní ìgbàpọ̀ báyìí ọkọ̀ fi ní fọ́ọ̀lù sí ní méjèèjì kó mọ̀ lọ kọ́ díwọ̀ lójú ọ̀nà mà àfáà ká ti ṣe àfáà kan wá takò lórí àṣìṣe má kọ́kọ́ wo pé ta ni mo fẹ́ràn jù náà méjèèjì àwọn tún fi náà máa ń ṣe báwọn kò fẹ́ ju àti kan yóò mọ̀ jù fẹ́ta fáwọn lọ ni ẹ̀ kí wẹ́lẹ̀ yorùbá yìí wá fẹ́ wájà àwọn onítòlẹ̀ yorùbá ọ̀bú àfa àti àgbágbónù wo ẹ̀rì láwọn pa ọ́ àmọ́ ẹ̀kan bú ànábì ànábì gan aláàánú gan ànábì sallallahu alaihi wasallam ayé rẹ̀ ànábì ó ti wá kú tọ́tẹ́ ẹ̀fílẹ̀ bọ́lọ̀ ní nǹkan bú àfáà yìí ẹ̀jẹ̀fílẹ̀ bọ́lọ̀ àwọn náà mọ́ ń ṣe báwọn èyí onísúnnà náà kò yẹ́kẹ́ inú òtúmọ̀ wá ṣe bẹ́ẹ̀ tó àfáàsọ̀ tí ó lọ́dọ̀ rẹ̀ ní o tí ó lọ́dọ̀ rẹ̀ kan fẹ́ràn rẹ̀ ní o ó wá ṣe àṣìṣe àfá ẹgbẹ́ rẹ̀ kan kó wá takò lórí àṣìṣe kí ni wọ́n wá kí ni wọ́n wá ìmọ̀ ìlàkọ́kọ́ ti ẹ̀ sọ́ọ́líbú tọ́lìbù lẹ́yìn ìtọ́kọ̀ nínú méjèèjì yìí mo mọ́ wa bó ọkọ̀ ọmọ wa bò lọ́ọ́ yé náà méjèèjì náà tó lọ́ọ́ mọ̀ pé sáfà làwọn méjèèjì kó tì mọ́lẹ̀ máa fẹnu yàn sí yàn sí rẹ mọ̀ bí dásí mọ́ òrọ̀ fẹnu yàn sí yàn sí rẹ mọ̀ bí bàjẹ́ ni ó yá wọn wá ìmọ̀ nínú àárín àwọn méjèèjì káfíń ilé ti sọ bọ́ọ̀rọ̀ yìí lọ́gbẹ́ ẹ́ ah, afẹ́ gbọ́ sí afáàlẹ́ kejì tó bá ti wá gbọ́ méjèèjì kan ní tó bá wá jẹ́ òdodo ìwọ wà dúró sí òdodo wọ́n tà á sọ́bà kọ́ mọ́ wá tà á zábà tó bá ti wá tà á zábà yóò wá kọ díẹ̀ lójú ọ̀nà ìmọ̀ ọ̀ní lè ṣàǹfààní lọ́nà àwọn méjèèjì àbájú wá ródòdó wà dúró sí òdodo kò bá jẹ́ kòdòdó yẹn ọ̀dọ̀ wọ́n yóò gbọ́dọ̀ àbá rẹ̀ náà ló tún wà náà mọ́tò àìṣe pé àbàdì máa sọ pé bí wọ́n fà wà mí ń sọ̀pọ̀tì kí ló dúró sòdodo àbáṣọpá fà rẹ̀ lọ sọ̀pọ̀tì tí wọ́n bá sọ lẹ́nu ká sọ ní kí ni òdodo òdodo là ń sọ̀pọ̀tì ọmọ tí èṣe ìtàfà rẹ̀ máa tó wá ṣe é ṣe káwọn yẹn lè rí wọlé yẹn rẹ̀ máa fẹ́ ìtàfà rẹ̀ náà ìtàfà rẹ̀ sáà lù sí sọ gan ah. ah, àfáà mi ni wọ́n lọ́gbọ́n àbánkẹ́ wọn àmọ́ mọ́sálà àpòrò ah, kọ́dọ̀ sáàtì kìíní kan kejì wọn ní òdòdó wa ọlọ́mọ sábà ń ṣe lára fáwọn méjèèjì wọ́n líwò èyí nínú tọ́ọ̀lì bàílì ọmọ tí ó ti ń wá ìmọ̀ bí ti máa ń ṣe nù mọ́ já kí apá kan sọ̀rọ̀ apá kan wá sọ pé tó so òrí bẹ́ẹ̀ lórí ọmọ káwọn ṣe máa ọpẹ́tì láwọn ọmọ ṣe ti wá nítorí mi ọkọ̀ gbé sí ni pé a ló ju àwọn ọlọ́nà méjèèjì wọ́n máa wé àbá lóhùn náà bí wọ́n bí ní 1990 so mo lè jọ ọmọ 32 years ni àbí lóhùn náà bí wọ́n fi 1970 ah 52 years ni ẹ o àlàbáyé ẹ lójútì rárá ṣé ẹni ò bí lọ́mọ ni àwọn iṣẹ́ ọ̀rọ̀ màmá o kò ẹ́ ṣe kí ni mẹ́lò jẹ́ pé iṣẹ́ ọkọ̀ wá sọ́pọ̀ lọ tẹ̀rù ọ̀rọ̀ jẹ́ pé náà méjèèjì ká ní kó rẹ̀ númọ̀ jura wọn lọ á ilé ibi tó ti bọ́ nígbà méjì ọ̀dà ìpín jáde ọmọ ìwúlò mọ́ níṣẹ́ yìí lọ jáde nìkan wọn ìkìlọ̀ ìbò lọ ti gbé ní ilé yìí ìní kó dá sí ọlọ jáde ọkọ̀ máa tún gbé lẹ́rùn kó tún jáde òwúlò

ta ló ti di professor ta ló ti di kìíní sheikh islam ta ló ti di mufti ní gbogbo nàìjíríà láti ń fi yí wọn kí lọ di ọdún sáàtì wọn ń wọn ọ̀rọ̀ ìmọ̀bẹ̀ wá léyìí ó ti di sheikh islam gbogbo nàìjíríà kílé nǹkan olóńlọ́jà ní ọmọ sheikh islam àtẹ́ńtó lọ bí sẹgbẹ́ rẹ̀ ọkùnrin sàbíkì àwọn àfáàní tó ń náà sáàkàkó sí mọ̀ ìyẹn kọ́ lọ́wọ́ kọfí wọn kọ́kọ́ ju ọjọ́ àgbẹ̀gbẹ́ ẹ̀ okay àmàlúwò ilé ìjẹ́ àmàlọrin pé ilé ìjọba wa ìkó láwọn ilé ìkó ìjọba ìṣẹ́ báyìí lẹ́nu àwọn sọ̀rọ̀ ọmọ sí ẹ̀ẹ́dẹ̀ wà pẹ̀lú àwọn aráàlú ọ̀hún pàwọn èèyàn wá láti lọ rí ọ́n sọ àpàyẹ sọ̀rọ̀ ọmọ táwọn náà bóò láti mọ́ sọ̀rọ̀ ọmọ kò sí bẹ́ẹ̀ nìkan ti lè dàgbà tó kò sí bẹ́ẹ̀ nìkan ti lè kéré tó láti sọ̀rọ̀ ọmọ àwọn àfáàgìrì gbó táà ń wí látàárọ̀ yìí àwọn agbó àfáàwò lásọ àwọn àfáàgìrì nìkan táwọn afẹ́ lẹ́bọ̀

má kó pàmàdé ní sẹ́ni sílẹ̀ iná sọ báyìí báyìí báyìí ọba ti wá gbọ́ méjèèjì wá bẹ̀rù ọlọ́run kù níbi tó bá ti rí tó dodo wá kí lọ ṣe ọ di òdodo mú òdodo bí ọ̀rọ̀ olókàn wọn ọba ti wá di òdodo bẹ̀ mú tí àwọn àfáà yìí bá jẹ́ àfáà rẹ̀ bá ti wílẹ̀ kan ẹni tó wá rí tó ṣàṣìṣe yẹn kìí ṣe tó kù ní kọ máa bẹnu àtẹ́lù kọ máa pè lágbàkù kìí ṣe ń tó kù ó ní kọ máa sọ̀rọ̀ rẹ̀ láìdá ọgbọ́n tó yìí ń tó kù ni pé àṣìṣe ló ṣe yìí àti ní gba àṣìṣe lọ́wọ́ ẹ̀ alimamu zahabi rahimahullah wọ́n sọ kí nìkan a ni wà lọ́wọ́ anna fi ṣe háàdìhì ká ní gbogbo ẹni tó bá ń ṣàṣìṣe níbi ìgbìyànjú tó ṣe ń bí ọ̀rọ̀ mà máa ṣe àti ìmáàlì tó ń dídárí kí ìmáàlì rẹ̀ lálàáfíà wọ́tawà kíhì lè ti bá ilhaq tàbí ní kó náà máa ń sọ pé kóhun ó tẹ̀ lódodo àdàrúnà wà ní làkọ́là mọ̀ yẹ́sùlámù nínú àkímọ̀tì máa nà láló máa rí ẹ̀sà tó rẹ́ni tí ó fìrí nínú àwọn afá rahimallahu aljami abimannihi akarabe rahimallahu aljami abimannihi wakarabe so mọ́ fásitì àfá àtọ́dípá àfá dáadáa ni mọ́ fásitì rẹ̀ jẹnu àtẹ́lù at the same time mọ́ rí àfá rẹ̀ pé ẹ́ ẹni tó lè tí ó bílẹ̀ dípò lè pa dòkítọ́rà àwọn yóò ti kọjá sí ọ̀kan tí wọ́n tọ́ bí ìrọ̀ máa sọ pé wọn mọ nǹkan kan báwọn kan náà ti ń sọ̀rọ̀ mọ́ o báwọn kọ́ láti máa ń sọ ọ̀rọ̀ ìmọ̀ àmọ́ àwọn àfáà kan láwùjọ wa yìí tàbí ní ká nínú àwọn àfáà wa lágbàáyé àwọn èèyàn máa mọ́ torí àwọn àṣìṣe kan mọ́ ní ẹ má gbọ́rọ̀ wọn o ẹ má gbọ́rọ̀ wọn o ẹ má gbọ́rọ̀ wọn o ẹ má ṣe wá àkàtúrà wọn àmọ́ nígbà tó bá padà wá gbọ́rọ̀ ọ̀rọ̀ fún ẹgbẹ́ ah, ìmọ̀rí ìwọ tó wá ní àmọ́ gbọ́rọ̀ wọn ká mọ́ ìwọ náà ti ẹ̀ ṣerú tí wọ́n ṣe irú tí àtọ́ ní àmọ́ kàmọ́ ìwọ ọ̀kọ́rú ẹ̀ àwọn àfá àti ẹ̀tọ́ lọ́gbà fún lọ́nà mọ̀dínà kọ irú rẹ̀ àwọn adé àfi ìtàwọn yíwa ah, ìmọ̀lá ti múwà ìyàwó ni wọ́n mọ̀ káàkiri ti wá wọ́n ní pé ọmọ tó kà lọ́rọ̀ ọmọ tó kà lọ́rọ̀ rẹ̀ كفى فاتي فاروا مع الإمام النووي رحمه الله الحافظ ابن حجر العسقلاني رحمه الله أو ما غير ما تعويل الصفات هم بجدون جريما لاني هو تعويل الصفات أو أقاوي مروا والنووي له أقاوي مروا وابن حجر له أقاوي مروا والحافظ السيوطي أقامه له ọ̀rádú àwọn ẹ̀bá a máa kárù ìkàbá òmọ́rú àwọn àfáà báhùn lọ́wọ́ lákùn tí lọ rò pé yóò káwá nígbà àti káwé ẹ̀mọ́ wọn lọ́wọ́ àgbákò ni wọn káwá fi gbogbo àwọn àfa àbáhùn kalẹ̀ ṣe pé àwọn àfa àtẹ́padà ń ṣe sẹ́rù ṣàyí Bukhari lẹ́yìn Ibn Hajar kò jọ pé tíra rẹ̀ náà náà tún lò fi ṣe sẹ́rù Bukhari ni alájúná tó dá ìmà àwọn àlùfáà wa ní alájúná dá ìmà ó bèèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ wọ́n pa àwọn àwọn tó wá ń tẹ̀lé àwọn àṣìṣe àwọn àfáà báwa bẹ́ sọ̀rọ̀ kan wá dárúkọ alábàtì ṣe yóò tẹ̀ àwọn àlú àwọn sùúrù tí àtàwọn àfa bàbá ìtàwọn ìmọ̀ tí àwọn ẹmọ ní àṣà àrí ni wọn táàlì torí ẹ̀ka wà láàní gbọ́rọ̀ wọn àní káàkiri wọn wọ́n ti bẹ̀rẹ̀ nu nígbà tí wọ́n padà wọn abẹ́ sọ̀rọ̀ wọn ní kíkà ah, wal ulama al kibar wọ́n ń tọ́ra àwọn àgbààgbà ká wọn pẹ̀jú wọn àwọn ni mísìlù Suyuti irú àwọn Suyuti wà gẹ́gẹ́ àtàwọn ẹlòmíì yóò náà bá wà á wọ́n sì ṣe bí wọ́n sì ṣọ́ bí wọ́n sì ṣọ́ bí abájúwá pàtí èsì tán wà yú sàfádù mi ní ìmọ̀ wọn tó wá ní ohun tí bẹ̀rẹ̀ lọ́rọ̀ àwọn àpàbẹ́ àtàǹfààní mẹ́ wọ́n láhùn fàbọ́ ìl wọ́n tó yíò àwọn ti láwọn ẹ̀kan lánlánlá tó ti sínú Islam ti alàmà ìdáhùn ìl kọ́lá mi nìkan èrè kódà ní ìgbà lọ́wọ́ ẹlòmíì àdìgbé tá à ń wí yìí àlàyé ọ̀rọ̀ ní ẹni táwa máa ń sọ wí àlàyé ọ̀rọ̀ àwọn àlùfáà làá ń gbé fún wa fún gbogbo wa wọ́n torí àṣìṣe àwọn àfáà kó wá hàn náà ara rẹ ní ìmọ̀ ó jẹ̀jẹ̀ pariwo àwọn èèyàn kan tó ti sọ àwọn àfáà kan lẹ́nu mọ́jọ owó etí rẹ o àmọ́ wọ́n ti sọ àwọn àfáà kan lẹ́nu nísìnyí wọ́n ti sọ wọ́n di alákatakítí wọ́n ti sọ wọ́n di oníkiní kan ọjọ́ ronú ti kódà wọ́n ti fojú sọ àdúgbò wọn ọgbọ̀ ah, á orí ogbògbòmọ́dé wà látàrí òkú báyìí àà ah, èsì ẹgbẹ́ gbọ́ ni wọ́n má kóra rẹ̀ sí rúwẹ́ o wọ́n tẹ́ kí ni àwọn kọ́ sáfà ní ìmọ̀ ọkọ̀ lára wọn mọ́jẹ́ kẹ́nì kan ó kó igbó sí ọlápò wọ́n jẹ́ kí n tán ọgbẹ́ ọ̀rọ̀ méjèèjì ọ́ ṣe kí ni ọdọ́dọ́ bá ti wá wà ibẹ̀ nìkan lọ gbogbo àwọn tá a bá ń kọ́ ìmọ̀ àwọn nǹkan yìí ti kọ́ dí àwọn kan lánàá ń kọ́ dí àwọn èèyàn kan lọ́wọ́lọ́wọ́ àwọn tí ń kọ́ dí lọ́wọ́ báwo ni wọn náà ṣe ní jẹ́ kan ní inú wọn olójẹ́ ta fi ń sọ ilé ilé ni abiluwa wa bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi ọlọ́mọ sáà sáà ní wa o ṣọwárí àwọn alfa àwọn onímọ̀ luhumul ulama'i masmuma ṣọ́ra rẹ̀ o ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ àwọn àfá ẹ̀ndìlọ́ ṣèjìdọ̀ sí wà tọ́n tí ó lọ́wọ́ báyìí má wo pé àmì náà ti ń gbákírà tún fúnra mi àmì náà àti ń sọ lárúbá pẹ̀lú àwọn àfá ọdún sọ lárúbá yìí mọ́ torí ẹ̀ sọ́ra rẹ̀ di bí pé àwọn àfún sọ̀rọ̀ kalẹ̀ òun ló wá fẹ́ sọ pé àfáà kí ní kẹ̀dà náà ọ̀kẹ́ni dúró ẹ̀ tó bá ti wá ráwọn èèyàn tí ń ṣerú ẹnu àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan náà máa ń ṣerú nǹkan bá òjò níṣù ara àwọn ọmọ mi náà kan ṣe ní wọ́n bá kan ṣe bẹ́ẹ̀ o báwọn tí máa ń yè mí lẹ́nu ni pé ìwọ yìí nìsín tó bá kọ láì méjì lè gbó tó bá ní ọtí sí lárúbáwá wàhálà òdì láì méjì kí ni wí láì nìkan jọgún tó bá kàn sọ̀rọ̀ kan pé mo fẹ́ lọ tọ̀ mo fẹ́ lọ tọ̀ tàbí mo fẹ́ lọ tọ̀ ń ẹ̀kan ní sọ di lárúbáwá bí ẹ̀kápò kan láàrín ilé ẹ̀sẹ̀ àgbákòdé irú wọn lẹ́wàá rí táwọn àfáà kan bá sọ̀rọ̀ báyìí ń sọ tàbí lásán àwọn àfáà tó dó ní mímọ̀ tó sọ̀rọ̀ ó ti gbẹ́bọ́ta tí ó sọ kọ́kọ́ fẹ́ ni olókọ náà jì í ó fún lókọ tọ́lá lásán yóò àti gbogbo ẹmọ ìpínlẹ̀ olókan ìwọ tó ọ̀bá ti wá gba tó wí ìwọ náà tó gbá náà tàgbákò àwọn ọmọ kéwú nìwọ má jẹ́ kí wọ́n má jẹ́ nírú àwọn ìbáyò kan dá wàhálà lẹ́ni o kódà òtútù padà tẹ́ padà wọ́n pé ah àwọn àfáà tó sì rò pé kọ́rọ̀ kọ́ ló sòdodo mọ́ ẹ má lòdòdó ti bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn àfáà tí ń sòdodo tó rò pé òun dìfẹ́ǹdì yẹn òdodo tí ń bẹ lọ́dọ̀ wọn wọn náà wọn rántí ẹ̀ yìí kí ni yóò fi ṣe ìgbè kó bòdodo wọn kánò bí ìbáfẹ́ gbòòrò gan ah kí n bá ti ṣé ni yìí ló ń tó gbọ́ ah ṣe ẹ̀dọ́ lásán kódà kò ní ìwùlẹ̀ gbọ́dọ̀ àwọn àfáà délẹ̀ mọ́ àwọn àfáàkùn wọn awò kí káàkiri ní ìdíwájú àdánwò fáwọn báyìí àbáwọn náà wọ́n lè mọ́ lè sọ lójú ẹ̀kọ́ àdánwò ní wọ́n fáwọn wọ́n lè mọ́ sọ fún àwọn ilẹ́yìn rẹ̀ àwọn náà tó ṣàṣìṣe àfáà tó bá ti ṣàṣìṣe ìṣàṣìṣe ẹnu sómi láti mọ́ sọ fúnra wa tó bá fẹ́ tẹ̀lé àfá kan mọ́ dìjú rẹ̀ méjèèjì tó bá ń gbọ́ aná ojú kan ìkan ríran láti mọ́ tẹ̀lé àwọn àfáànù tó bá ń tẹ̀lé àdébùwà Muhammad sallallahu alaihi wasallam di ojú rẹ̀ méjèèjì sọmọ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ ẹ̀dí pé dídú ẹ̀ mọ́ rí náà mọ́ sára nẹ́bì ní sọ̀rọ̀ ni ọmọ ni ọjọ́ kó sí ni ọjọ́ máa sí ṣàdúrà báyìí ẹ̀nà ni wọ́n ti máa ṣe bá ti jẹ́ tẹ́lá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ọ̀hún ṣe kí ni ojú rẹ̀ méjèèjì àmọ́ tó bá ti jẹ́ tẹ́lá àfà kò sí wíwò bá ti tó àná ojú kan ìkan rí na àná ojú kan àná ojú kan ọ̀pàá ojú kan sẹ́yìn ojú kan tó pa gbogbo tọ́lá àfáà bá ti sọ fún gbátọ̀ lọ́wọ́ àti tànàbì mú àmọ́ ṣe kíni àmọ́ tẹ̀lé sọ́rí ìtọ́ bí rí náà ah, ah, ń àkọwọ́ sí lọ gọ́tà rẹ̀ lọ yìí ṣéyìn ó ti mọ́ lọ ẹ̀yìn nìkan lẹ́ mọ́ lọ bẹ̀ kọ́ọ̀lá rasúlúhú kọ́ọ̀lá sọ̀háàbà ọ̀rọ̀ tí ò bá ti ṣe déédé rẹ̀ ẹni tó sọ ò bá àti tó kùnkùnkùn ìgbà ọ̀gbà náà nù àmọ́ nítorí ẹ̀kọ́ dídẹ́ kí ebú nítorí ẹ̀kọ́ dí kíní àwọn àfáà tí wọ́n bá jẹ́ àwọn àfáà dáadáa àwọn àfáà làbùrú ń kọ́ àwọn yóò láǹkì ní ọ̀làmá òṣù ẹ̀kí àwọn àfá nù àwọn kí o àwọn àfá bú àyí mọ́ gbọ́rọ̀ wọn rárá débi tọ́ọ̀tì ẹ̀ wá rí ṣe ń bí àbí kò ṣe àwọn àwọn bú kọ́wùlẹ̀ gbọ́rọ̀ rẹ̀ rárá torí pé tọ́ bá gbọ́ èyí tó dá ń bẹ̀ ọ́ padà gbọ́dọ̀ àwọn àfáà rí àwọn àfáà súnà sorú àwọn ulama ọ̀ṣù àwọn àfáà bú ọ̀rọ̀ wọn o gbogbo táwọn wí látàárọ̀ yìí kò lọ pẹ̀lú àwọn àfáà bú o kò lọ pẹ̀lú àwọn àfẹ́ ẹlẹ́bọ tó ń ṣẹbọ o tó ń polówó ẹbọ tó ń polówó yára bí tó ń parọ́ pàtẹ́ ní lo lórí ọdẹ́ ìwọ̀n parọ́ yìí náà annabuwa Muhammad gbogbo àwọn àfáà báhùn gbogbo táwọn látàárọ̀ yóò ṣe kí ni kò bárú àwọn yìí ní o àwọn àbáàtàn gbọ́ àwọn tàbí àdẹ́gbọ́ àwọn Muhammad sallásọ tó kàtà kàkọ́ àsọwádìí tí wà ní musallamat gbogbo àwọn látàárọ̀ yìí kò ṣe kí ni kò bárú wọn wí torí àwọn yìí ìpìlẹ̀ wọn ni pé aláwọ̀ àtàfẹ́ mọ́ ó ní àwọn àfáà ṣe pé àá ìta mọ̀ mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ni pé àwọn náà ń pariwo kàlùkù káàbù والسنة على فهم سلف الأمة الكتاب والسنة على فهم سلف الأمة الكتاب والسنة على فهم سلف ariwo táwọn náà ń panu àmìyàn mọ́ ń pariwo yìí ló bá dáàrin kan èsì lóró ló bá dáàrin kan èsì kí ó gbọ́yé aláìyàn mọ́ sí kí ó gbọ́yé ìyàn mọ́ sí kí ní lè sì kí ó gbọ́yé wáyìí sí gbọ́yé òun òwúlẹ̀ mọ́ àwọn olóòbọ́ta wá sọ náà ni ẹ̀yìn tẹ́yìn bá gbọ́ ẹ̀rọ àá láìsí sí òṣìṣì tó gbọ́yé ó wá kú pé irú kéwò ló sì gbọ́yé tó sì gbọ́yé ma níwọ̀n tó kàn díjẹ́ kan ọ̀rá pẹ̀lú àbá àdẹ̀sí kí ní gbọ́yé kó náà sì kàrà àbó sì gbọ́yé ma níwọ̀n tẹ́ ní á ẹ̀sì gbọ́yé mo tó àwọn àṣírí níwọ̀n lẹ́kùn mo sì ó kàn tó bọ́ta ni ó wá kú ó tún wá bẹ̀rẹ̀ sí lórí ẹ̀ sáà dáa lámọ́ sí àmọ́ bí ọ àmọ́ ẹmọ́ bù ẹmọ́ ìyẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ ìwọ ọmọ tí wọ́n torí yìí ní á àtẹni tó gbọ́wà sí àfáàrí ma ọ̀ṣídá o ọ̀ṣí kí ni ọ̀ṣídá abiluwa wa bí mannihi wa karamihi wa ilmihi wa falle an yazidani wa iyyakum ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbalan wa shifaan min kulli da' wa sallallahu wa ẹ̀kọ́ àmọ́ràn lórí ìbéèrè sọ wáhí ìdẹ́rù mú tàdá kí ni kílé yìí à ọjọ́ jùlọ ẹ̀dá kọlẹ̀ àpàdà sáńjọ́ mi ẹ̀dá fàbdàn Ìgbàlámọ̀ ní àtúntò yẹ kàmà ìsìlámù ní àpò tí a bá wọ́ mi sábà yìí. Mo fẹ́ bèèrè pé, ìsẹ́sì mélòó la lè fi wá omi mo ní àwọn máa fi ṣe ẹ̀yẹ mọ́ a ti ń tọ́rọ ní kòránì lọ́rí kòránì tó ní kòránì rẹ̀ mo ti kọ́ yẹmọ́ rí a ní àwọn fi ṣe ọjọ́ pé mọ́ rẹ̀ ìrìn a ní àwọn fi ṣe ẹ̀yẹ mọ́ bárakàlá fẹ́ gbogbo ilẹ̀ mọ̀ pé kìí ṣe Yorùbá ti wá Nàìjíríà ní sọ ayé ẹ̀kọ́ láti màlú tó ti wá má ti máa ń sọ Yorùbá ní Benin Republic bẹ́ẹ̀ ló ti sọ bárakàlá ọ̀fẹ́ ẹ má fi ṣe ẹ̀yẹ má láti nìlọ káwọn ṣe kí o gbọ́ ọmọ tí sọ ibà àti sọ Yorùbá ti wáyé náà táà náà bá dé Benin Republic àwọn ọmọ bí wá fi ẹ̀yẹ ni ẹjọ́ mo lọ bìnrin lọ sí wà sí bẹ́ẹ̀ sígbà pàdé àwọn afá yìí náà ni ọ̀dọ̀ wọn nígbà tí ó bá bí sọ Yorùbá ń bẹ̀ẹ̀ tán gbogbo Yorùbá wọn wà láì sí wa ló yàtọ̀ àwọn làápàdà wá ń wòrà wa pé á ìgbàwà yóò bá tẹgbẹ́ mú so káwọn náà bá wà lè ní yóò káwọn náà lè mọ́ bá tiwa mú àmọ́ láàyè sọ̀rọ̀ kọ́wọ́n ní nǹkan sálùkùrá nìyí nù káwọn kan mọ́ fa àwọn kan ṣe ẹ̀yẹ wọn náà tó bá fẹ́ béèrè wọn náà mọ́ ìmọ̀ sọ́rọ̀ láti mọ̀ sí ẹ̀yẹ mọ́ wọn náà mọ́ sọ lọ́nà sí bí àwọn náà mọ́ mọ́ kalẹ̀ rẹ̀ nìyí wọn náà sọ́sọ̀ sí kọ́ni gbójúkò mẹ́rẹ̀ kan náà ọgbọ́n àwọn tó wá rí kíkẹ́ ọ̀lá rẹ̀ defense defense ọ̀lẹ́ yóò kàn ok ok ọ̀dá ọlọ́run gbà fún wa so mọ́rọ̀ ká ti gbọ́ tó wíyẹ báyìí ẹgbọ́n ní ṣe ẹ̀yẹ máa wọ́n ní kí ni dicans àbí ahán dicans ló fẹ́ sọ sọ ìwá kí ní Benin Republic wọ́n àti sọ English ní English kan ní official language wọn wọ́n official language ní French ọ̀yìn tí wọ́n lẹ́bi French nídìí àwọn ọmọ wo lẹ́ni ìṣèlú wọn lẹ́ni wọ́n ọ̀gbẹ́ french àwọn ti gbọ́ french so ebola àwọn sọ bí ni so èdè ọ̀sìnlẹ́gì nìkan ni má máa fi fi èdè ṣe bá ní o èdè just means of communication lásán lédè so ẹgbẹ́ ẹ̀yìn ṣe lè fi english ṣe gbogbo ohun tẹ̀sí ń ṣe àwọn náà lè fi french ṣe gbogbo ohun táwọn náà máa ń ṣe orí lárúbáwá náà àfi lárúbáwá náà ṣe gbogbo ohun tí ń ṣe oníbàárẹ̀ nìkan ti ṣe wo ìbò ṣe bá àdìgbò lárúbáwá náà gbọ́ lárúbáwá so má fèdè lédè ìjọ àrùn alẹ́ mọ̀ ó yà bí òye ní tó wá jẹ́ kí gbogbo àgbọ̀dọ̀ mọ̀ alùpàá fi ṣe fáàrí ìṣẹ̀lẹ̀ dé lárúbáwá gbogbo ilẹ̀ sí lárúbáwá bákan náà èso lẹ́bù kan lẹ́sì jọ wà ayé ẹ̀kọ́ ni kíkọ̀tọ́ yíwá dúró ní ìṣe ìwọ̀kọ̀ lè sọ lárúbáwá tí kọ̀tọ́ yíwá sọ sọ̀tìlẹ̀ hàn ó di rírun ọlọ́mọdé àgbàfẹ́ ní kọ̀tọ́ wa barakallahu fikum ká tó lè ṣe tayammum ibo ni àáwà omi gbé kábíyèsí nìkan yìí ẹ̀rí kan tó múná dóko kò fún wa ní measurement height bí àbíòrì wípé ẹ bá ti wá wo 550 something kilometer ó wá jẹ́rìí tó múná dókú láti wá lọ́kọ́ àti sunna àlàyé àwọn onímọ̀ ni pé a wá omi ní wíwá tó ṣe pé ẹlòmíì náà bá nípò ń wá bẹ́ẹ̀ kò nílé àfọ́dẹ̀ tí ó gbé a bẹ̀rẹ̀ ti wá dé tẹ̀sílẹ̀ romi kò sómi mọ̀ nígbà tí pé àwákànrò mi ní mọ́sálásí wa mọ́ nísìn yá omi ò yọ àgbà tó yọjú àmọ́ lọ sí àyàmú pọ̀ kómi ò yọ ni omi lè padà ṣe kínú ó lè padà yọ àbí tàbá wọ́n tàbá tàbá jẹ́ lẹ́kẹ̀ẹ́jì ilé kẹta a máa ṣe kínú àmàrò mi ọ̀tá ní kò sómi inú ìlú àwọn onílé àwọn onílọ gbogbo àdúgbò àwọ àwọ àwọ àwárò bí sáájọ tó máa ríjọ ìtàwọn ká lè mú lókù fi hàr ìlhálà sílá lọ sí ìgbà náà أتي التيمم الله تعالى أعلم بارك الله فيكم داخل تفضل شكركم الله حفظكم الله قد رأينا وألفينا من المساجد يعني من حذر الناس من الحزبية ومنعوا ما يفعلون في داخل الحزبية كانوا يمنعون الحزبية يعني مجال الحزبية فقط وثاني يمكن أن ينتسب يعني غير طالب العلم إلى العلم لأنهم يعني يدفعون عنه ويتعاملونه على عمل أمور دنيوية الله المستعان والثالث فينبغي آه، لطالب العلم أو أن آه، يتعلم من المنكرين طيب هذه المسائل مسائل مهمة نسأل الله لنا ولكم مزيد التوفيق والسلام الحمد لله والصلاة والسلام على رسول السؤال الأول يتعلق بالحزبية هل يمكن للإنسان هل ينبغي وهل يجوز الإنسان أن ينتمي إلى حزب معين هل هذا السؤال؟ نعم ها؟ نعم. هل فهمت السؤال هكذا؟ أه، أه، طيب من العلماء ما يمنع يمنعون الناس ما يفعلون في ذات الإدبية أيوة. لا يمنعون الإبدية أيوة طيب، في ذاتها طيب يعني هل هناك فرق بين الحزبية أو ماذا يفعلون في الحزبية ولعل الصحيح في السؤال أن يقال هل هناك فرق بين الحزب والحزبية يعني بين الحزب بين الحزب كجماعة كجماعة لها اسم كجماعة لها اسم معين وبين التصرفات والأمور والعقائد والأصول والمناهج التي وضعوها في أنفسهم في داخل هذه الجماعة التي اختارت لها اسما معينا هناك فرق بينهما هناك فرق بينهما أن يكون هناك طائفة من الناس تجمعوا واختاروا لأنفسهم اسما معينا ولم يفعلوا إلا ما في الكتاب ولم يسمعوا إلا ما في السنة هذا لا بأس به هذا لا بأس به هذا مثل أن نسمي بعض الصحابة بالمهاجرين وبعض الصحابة بماذا؟ بالأنصار عرفنا من المهاجرون فعرفنا من ماذا من الأنصار أليس كذلك لكن هل أصول الم... هل أصول المهاجرين تختلف عن أصول الأنصار هل مناهج المهاجرين تختلف عن مناهج الأنصار الجواب لا الجواب لا عندنا الآن مدرسة سميناها مركز أنصار السنة الإسلامي أليس كذلك مركز أنصار السنة الإسلامي هذا اسمه اخترناه لهذه المؤسسة ولهذا المركز هل أصولنا ينبغي هل ينبغي أن ندع أصولا معينا وقواعد ندعها ومناهج ندعها ندعو بها إلى الله دون نظر الكتاب والسنة لا ينبغي أما إذا اخترنا اسما لمركز أو لجماعة أو لحزب ولم يكن هناك شيء خالفنا به الكتاب أو السنة هذا لا بأس به البيان واضح حتى ما الفائدة إذا كيف tó tàbá rí àwọn ìjẹ̀mọ́ kan ẹ́kà ní orúkọ ẹ́kà ní kíni orúkọ ṣé pẹ̀lú kọ́ ti lórúkọ ìjẹ̀mọ́ ni wọ́n a lè sọ pé yàtọ̀ ń bẹ láàrin bí a ti gbé mọ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ pé yàtọ̀ ń bẹ láàrin ìzìyà àti nǹkan ṣe nínú ìzìyà ìwà ní bàbá ti gbọ́rọ̀ nǹkan lè ní pé ṣé yàtọ̀ ń bẹ láàrin hizb àti kíni o àti nǹkan tí wọ́n ń ṣe nínú hizb because in kan ṣe nínú hizbu kan àbí nínú jama'a kan òun náà ló jẹ́ ká padà mọ́ pé wọ́n ní hizbiya albayanu rẹ̀ because hizb ó ní akóra àwàjọ nísìn ní àwa yóò àwa ni markazu ansori sunnatul islami ayẹ́kọ́ alórúkọ àbá alórúkọ ọ̀pá akátọ́ ń jẹ́ markazu ansori sunna amarawa àbá amarawa ayọ́wà kí là ń ṣe nínú bí ajá ṣe ní kankan lẹ̀ pé báwo ti mọ̀ sí lọ́rùn rẹ o kò bá àmọ́ bá Kùránì mu kò bá sì mọ́ bá súnà mu ṣerú ẹ wà rárá o ìgbàrá nù wà rẹ̀ ṣòká ní ìjà sọ ní pé àwọn àkọwà kóra wọn jọ ládùúgbò kan bí àfihàn ṣe dá wá sí ìlàlá ẹ jẹ́ ká máa jẹ́ orúkọ báyìí so àwa wà ní wọn wọn ní kí ní bá gbílẹ̀ wá tí wọn mọ́ pé ìyàpá sí Kùránì nìkan ni rọ́bá wo ti máa ṣe sí wa nù o táà bá ti nírú ẹ̀ à ń kóra wa jọ kọlá burú láti ní àwọn sàájú àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam a ní àwọn táǹkì ní al-muhajirun ní ìwé ẹ̀kọ́ a ní àwọn táǹkì ní táwọn muhajirun àti ansor kí ni ìyàtọ̀ wọn ní ibi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn muhajirun àti ẹ̀sìn ansor ìlànà tí àwọn muhajirun náà fi ń kírun àwọn ansor náà fi ń ṣe kírun báwọn mọ̀hájìrún náà ṣe ka ìmọ̀kún àwọn àṣọ́rù náà ṣe ka kí ló bí à ń sọ páwọn sẹ́ni ìbíyà àwọn sẹ́lẹ̀gbẹ́ onítọ́gbà ti gbé àwọn òṣùlù kẹ́lẹ̀ fún ara wọn àbọ́sà ọmọ ìlú ìjù kẹ́lẹ̀ fún ara wọn pé ìjà wá gbélẹ̀ yìí ẹni tí ó bá ti bá wa ṣe ń já gbélẹ̀ yìí àwa àti الذي يلتقي أو ماذا؟ آه، يلتقي الصيحين أيوة المعين أيوة لهنا هم يتعايدون على أمور الدنيا والدنيا أيوة هل ماذا؟ ما وصل هل هل هو يبغي هذا؟ أيوة، هل هو مما يذكره أهل العلم أن أكثر طلاب العلم خابوا وخسروا عندما اشتغلوا بالمنافع والمطالع من الحزبيين فإنما اغتروا بهذه المنافع وهذه المطالع من ماذا؟ من الحزبيين أقروا وما وقعد وقعدانوا مثل هذا الكلام صدر شيخنا العلامة مقبل بن هادي الوادعي رحمه الله يا mi ń bẹ wọ́n ti yanjú dáadáa àmọ́ nítorí káwọn tá ń pè ní ziyu náà yà àwọn ẹlẹ́gbẹ́ yìí wọ́n sá wọ́n lè ní àwọn làwọn ràn lọ lẹ́kú àwọn làwọn ràn lọ fún àwọn làwọn ràn lọ jámíà àwọn ràn lọ bí jámá sáájú ọba tí wá parí gbogbo ẹ̀ báyìí mọ́kàn sọ sí kíni o sọ sábẹ́ àwọn ni wọ́n máa ní tọ́ba fẹ́ kọ́ ọmọ sọ wọ́n ti bá àkàyè lọ nítorí màláfẹ́ wọ́n masáàlẹ̀ wọ́n masáàlẹ̀ àlùbáyá ṣùgbọ́n ẹ kí àríyàn àwọn jama àkọwà wà wọ́n ní òṣùlù wọn ní manahij àwọn kọ̀kọ́ra wọn lọ pé wọ́n fẹ́ mọ́ ṣe àwọn charity wọ́n lè wá rúlé kí wọ́n bí i àwọn ọmọ olẹ́wọ̀ pé wọ́n níbi ìrànlọ́wọ́ akọ̀mọ̀kọ́ kálukú jáde ní ilé ìní ìdẹ̀yìn tí ó rànlọ́wọ́ débi ọdún bẹ́ẹ̀ lọ àwọn pé jàmú yàdẹ̀ ni wọn kílẹ̀ ń ṣe àrákùnrin tá àkọ́ wà ní pé àná ìsìláàmù náà láti bọ̀ àwọn olówó àwọn mọ̀ wọn rí àkọ́ gbowó lọ́wọ́ wọn láti fi ṣerú àwọn iṣẹ́ yìí ilé ìlàlàáfíà bí ìlàlàáfíà hada sahih hada la ba'sa bihi hada la ba'sa ìjàlèmọ̀ tí lọ́dọ̀ kí ni ó olùgbìdà mas'ala ní àdìmínà mas'ala lati sabaqa dirasatuha wal kalamu alayha wal kalamu alayha awwalan agbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé irú onígbìdà àwò irú onígbìdà àwò 1 ó ní pé irú mọ̀wó làwa fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ tí àwárò ní súnà tó lè ṣe kínú tó lè kọ́ wa ẹwọ́n ní bídá bídá lómi bídá àtún mọ̀kàfẹ́ra bídá àtún mọ̀kàfẹ́ra bídá rẹ̀ ti sọ́ di kèfè yìí irú àwọn yíò ní ọmọkásọ́lẹ̀ kan máa ti na hajjiran wíkà ìyàn ó kúrò dájírù tàbí ó kò nípa àkàndẹ́kọ̀ wọlé kọ̀ kọ́ lè fi ṣéèbù ara ẹ kúrò nínú ìbàjẹ́ ìyájírò wọn náà albayanu wa dẹ̀ ìrìnà tẹ́ ti pé irú bídà wà ní ṣáà rí pé á bídà rẹ̀ kìí ṣe bídà àtúnmọ̀ká fẹ́ràn àmọ́ bídà tó lè sọ ní dípò tí ní kìí ṣe pé mọ́ tẹ́yẹ̀ kì ìtọ́pọ̀ sàwábí pẹ̀lú mùsàlámà àmẹ́gbẹ́ náà rẹ̀ àpò lẹ́gbẹ́ nìkan ah, tó wá kù ní pé irú ẹ tó bá rí báyìí ìmọ̀ tá a fẹ́ kọ́ lọ́dọ̀ ẹ̀ ṣé kò sílò ní ìtòlì kan wà ṣe ṣàdá àbá ti lẹ́lò ní ìtòlì kan wà ìtókù ní pé èyí tàbí wá lọ́dọ̀ olíbídà ẹgbẹ́ túmọ̀ rẹ̀ kan méjì nù jíjẹ́ àwọn aburú sí lọ́wọ́ rẹ̀ nu àwa fẹ́ lọ rèé mu ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni tí ń tamọ́jèlé èyàn lè lọ mú kọ́lọ́dọ̀ tí tamọ́jèlé ẹ̀ sọ̀rọ̀ wọn kọ́ wá ní a jẹ́kọ̀ọ́ ló mẹ́ta fi ní ìlọ́ra mọ́gbàgbé mi mọ́gbàgbé ogbe nípa ti ń po ẹ̀kọ́ fún ọ kódà tí ò bá nínà àti gba mọ́jèlé lè jọ sí o kọ́ bá sì jẹ́ tó ọlẹ̀bára rẹ̀ gbòmí o ojútà àfi mọ́ ń wo orú wọn nù náà bá ti lẹ́lòmí ìkàlẹ̀ kọ́ ìmọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ kí láàmọ̀ dára wa ní àmúṣe ìkàlẹ̀ láàmú lọ wá àwọn àfáà súnà wọ́n ṣe kí ni kí lọ́dọ̀ wọn. because ọrọ̀ oúnjẹ oúnjẹ tó fẹ́ jẹ rí oúnjẹ ẹni tí eléyìí ti ń ta oúnjẹ yìí ti ń kẹ́kọ̀ọ́ tí mo fẹ́ mu òun máa ń ta mọ́jẹ̀ ni eléyìí náà ń tẹ̀kọ́ ó ti gẹ́gbò òun ta mọ́jẹ̀ ni lákùn ní ìdíje ayé jẹ náà ọ̀rọ̀ ta lọ́ọ̀tì lọ́ọ̀rí oúnjẹ lọ́ọ̀tì lọ́ọ̀rí ẹ̀kọ́ fídíò ta ọ̀bẹ jí ta mọ́jẹ̀ léhùn tó àlè lọ́bẹ̀ rárá o tó ti ká sí mọ́ tọ́ọ̀ lé lọ́ọ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni tí ń ta májèlé kọ́ sí rẹ́ni tí ò ta májèlé lẹ̀ ìwọ náà mọ́ wà mọ̀ lọ́dọ̀ òní bídá ọ̀sùn ló ní kí ni ìrìnsọ̀nà ó wá kó hálà kan hálà ní kí á àmì bíbí àìlàmọ̀ àárí o kò sọ ní súnà ní gbogbo àwùjọ yìí a sì ń wá ìmọ̀ sáàmọ̀ pé irú ìwọ̀n àkọ́kọ́ bí ọ pé á ah, ká nílẹ̀ Yorùbá wà yìí la fẹ́ sọ kò sí irú yìí mọ́ kò sí kí o kò sí irú yìí mọ́ àfi irú ìtọ́lẹ̀ mọ́ kù nísìnyí wọ́n ní ìkà táwọn èèyàn fúnra wọn nísìn ẹnìkan bá ti ṣẹ́ tó bá ti bá wíjì òkú báyìí lásán onídìí àni òun ìgbàdọ̀ tó ní sọ́n tí irú yìí ò lè ní súnà ẹ̀ láwùjọ tiwa ọ̀dọ́ bá láwùjọ kan á ah, àfẹ́kọ́mọ̀ àmà àrá àfáàsún náà kankan àwọn àfáàfin bẹ̀lẹ̀ ẹ́ tí wọ́n táwọn wí ní ní tó wá kú ni pé ọwọ́ àmọ́ wá ṣẹ̀ṣà nú àwọn bídíà náà ta ni bídíà rẹ̀ ṣe kí tó fi ẹ tí wọ́n fún ní hadith lásìkò wọn wọ́n mọ̀ sọ nígbà tó bá dé bí ẹ bá dìtà mẹ́bí jẹ́ ìtagbọ́rọ̀ pàtó wọ́n máa wo ta ni àdáyà ìlà bìdáàfì ta ni ok wọ́n tó wà òpin tó kà á náà tó fi àyíká bídà rẹ̀ tí ń ṣe àdúgbò bí àyádá níjà rẹ̀ tí ń ṣe gbogbo kí ní àwọn afẹ́ àfi ń ṣọ́ra wọn lára tó rọ́mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ dàbí iṣẹ́ títa fẹ́ mú kọ ni ẹ̀kọ́ yẹn ni tí ó wà ta fún wa o náà ní tó ń ta májèlé àdúgbò gbàsọ́ra àdúgbò gbàsọ́ra so ó ti gbà tí ẹ̀ka wa bá yẹn ra ìyẹn ru hálà bẹ́ẹ̀ ọ wà mọ́ wa wá ta ni òun tiẹ̀ òun náà kàn jẹ́ ó mọ̀ nǹkan májèlé ni òun ò ta. ó ṣe kí ni o òun náà mọ kàmọ́jèlé bá ti lè ṣe àmọ́ ohun èyí kàmọ́jèlé kìí sì polówó rẹ̀ nígbà eléyìí kàmọ́jèlé ó sì ń polówó rẹ̀ eléyìí kàmọ́jèlé à ilé ìkórè àtúndé fún yàn mọ́jèlé jẹ eléyìí òun tiẹ̀ máa mọ̀ ẹ́ mọ̀ bu ẹnu oúnjẹ fún yàn ni ẹ̀kọ́ ọ̀sán gbogbo àwọn yìí wọ́n ilé ìjọba kóun náà òun kàn mọ̀ ń kàmọ́jèlé ni àmọ́ kò sí kí ni wọ́n wá lè tó lọ́dọ̀ ọ̀rú yìí o àmọ́ kó tó kàn yìí o náà ààrùn ní kíni mọ́ ààrùn ní súnà mọ́ dákun káwá padà àwùjọ alágbọ̀dọ̀ mọ́ fi sọ̀rọ̀ jù ǹjẹ́ àwọn àbá ò nílé kí wọ́n láwùjọ ọdún ọgbọ́n náà tamọ́jèlé ẹ̀ẹ́dáhùn mọ́ o lọ́sáàsì bọ́rọ̀ wọn tamọ́jèlé àti ẹkùn yé ẹ̀kọ́ máa rò bóyá mọ́jèlé tí ó pààyàn ẹ̀jẹ̀ náà wí o àpòjúwà sílẹ̀ kan àtọ̀sálù nàdàrí buhari náà làálàhùn sàlá sàlámà láàfíà tàbí last question láti ó ah ọjọ́ ti lọ ìgbà أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعلمه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته